إن الله بالناس لرؤوف رحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء لتكونوا شهداء يكون وما جعلنا الفتنة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا وعليكم السلام ورحمه الله وبركاته اليكم من فاجئ نار ايتيا قوي فاجئ ايه الاسلام بين الافراط والتفريط الاسلام بين الافراط والتفريط إليه مجد كوني òun náà ní àpò orí ti ìpàdé ṣe jíjẹ ní ìtumọ̀ rẹ̀ kí ní ìtumọ̀ gbogbo òun náà ní pé Islam ẹ̀sìn Islam ọwọ́ àlágbélé méjì àti èkó àti àtẹ́jì ẹ̀sìn Islam tọ́nà ọba jẹ́rà nílùú Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ ní agbélé méjì àti ètò àti àtẹ̀jì ẹ̀sìn Islam ọwọ́ ni agbede méjì àti ètò àti àtẹ̀jì òun náà ní kókó ìpàdé tèmi ẹ̀jẹ̀ kára wà ní pé kókó yìí máa rẹ̀ ṣe ń wọ́n yìí ó gbé àwọn gbólóhùn mẹ́rin sínú hmm, Islam àti àti àti ètò kájẹ̀tò wọn lọ́rọ̀ yọ ja kí ni ọmọ lọ́rọ̀ tó fẹ́ wọn mọ́ ẹ̀fà wo ló ṣe rí ẹ̀rọ ìgbà tí ọmọ akẹ́fẹ́ kọ́ ilé tí ó lọ sọ́dọ̀ mẹkáníkì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi hàn òun náà ní irinṣẹ́ tí máa lò wọ́n á fi spanner hàn wọ́n á dẹ̀ fi pláyà hàn wọ́n á fi fi hàn kọmọba tí máa fi píláyà sí ẹ̀jẹ̀ ti máa fi jẹ́ píláyà sí jẹ́ sùdáìbà ìdí ìyẹn tó jẹ́ ìpínlẹ̀ àkọ́kọ́ tá gbọ́dọ̀ kọ́kọ́ sí kágbàgbọ́ yí àwọn ọ̀rọ̀ tí àkórí ìkó ọ̀rọ̀ mẹ́ta náà ẹlẹ́ẹ̀kẹta àti ìlú ẹ̀sìn wọ́n pè ní Islam òun náà ní ẹ̀sìn ọlọ́wọ́n bá fẹ́rẹ́ gbogbo àwọn ànábì ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá fẹ́rẹ́ gbogbo àwọn ní Islam Islam táwa tó jẹ́ ti hàn yé tó jẹ́ ti àwọn ma lọ irú Ibrahim òun náà ní ìsìlámù ànábì wa yúùsù òun náà ní ìsìlámù ànábì wa yàkúb bákan náà òun náà ní ìsìlámù ànábì wa Mùsá tó fi lórí ànábì wa Mùsá tó bá lórí ànábì wa Muhammad tó bá lórí ànábì wa Isa kan tọ́jà wọn pọ̀ ní ìsìláàmù ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìsìláàmù khas special ìsìláàmù tó jẹ́ sí pé òun ló pé jù òun náà ní ìsìlámù tọ́lá wọn bá wá sí ọ̀rá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìyẹn ni pé yá máa pé ìsìlámù ti ànábì wa Muhammad òkè gbé lórúkọ yọ máa jẹ ó ti gbé ìsìlámù ti jẹ́nẹ́rà yẹn ó ti gbé ó tún wá ní àwọn nǹkan tó jẹ́ ẹ̀sà tí kò sì lọ́dọ̀ àwọn ẹni ìdíwájú náà ti ìsìlámù àkọ́kọ́ ọwá ní nínú tiẹ̀ ìyẹn lọ́ba tí alábi wá tó máa ń ṣe ìyá sallallahu alaihi wa sallam lọ́pọ̀lọpọ̀ gbàgbà mi wípé a fún mi láwọn nǹkan kan tí a fún àwọn àdámì tó tọ́jú mi nínú ẹ̀ òun náà ni àtàyámù nínú ẹ̀ náà ni gbogbo kíbi tí wọ́n bá ti dé kí máa kírun lọ. ẹ ìyẹn náà pè ní special exam ẹ̀ta exam mo nílò pé a ti gbọ́ yé irú ọ̀nà sọ̀rọ̀ rẹ̀ lórí mi bíbá ẹ̀ ṣé ìsìláàmù gbogbogbò àbí ìsìláàmù ẹ̀ta tá a fún àdábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìdáhùn òun náà ní ìsìláàmù èyí tá a fún ànábìwá Muhammad sallallahu alaihi wasallam yẹn ní pé ìsìláàmù tó jẹ́ pé díà lábẹ́ sọ̀rọ̀ tá a bá sọ pé ìsìláàmù láàrin àlejò àti àti èkó abẹ́mà so àti gbọ́ ìsìláàmù tá a kìí sí ìsìláàmù gbogbogbò àtọ̀rọ̀ ìsìláàmù ànábì Mùsá sáyányá ń bíbà ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ìsìláàmù ní bíbà ìsìláàmù tí ànábì mú wá là ń sọ tó ti wá gbé ìsìláàmù gbogbo àwọn ànábì yòókù náà tó ti wá gbé yẹ́bi yíra pé tí wọ́n náà wà ń bẹ́ o ṣùgbọ́n kì í ṣe tàwọn ànábì náà tó ti wá ju gangan gangan lànà ìsìláàmù tí wọ́n ṣe ní ìsìnwọ́n mùsùlùmí tó ń gbọ́ mi tẹ́bá ìsìláàmù ó lọ sí ọ̀pọ̀ ìsìláàmù òkè gbé náà lè mìí ìsìláàmù tó ti gbé gbogbo ìsìláàmù àwọn àìlẹ́bí ọlọ́run tí a ti síwájú náà lè mìí náà sí ṣùgbọ́n èmi tún ní àwọn nǹkan kan sáà báwọn àjọ àwọn àìlẹ́bí ọlọ́run ọba tó síwájú àtẹ́kọ̀ọ́ mọ̀tàmọ̀ yẹn ló fi já sí pé ìròyìn lọ́lọ́pọ̀ kọ́kọ́ bí طالما قال وكذلك جعلناكم أمة وسطا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله إن الله بالناس eléyìí ni ìsìláàmù táwọn ròyìn tọ́nà wọn bá gangan fún ara rẹ̀ tó fún ní ìròyìn ọ̀tọ̀ wọ́sàtọ́nù ó pè ní wọ́sàtọ́nù ẹni pé ó yàtọ̀ táwọn umma tó síwájú ìjọ àdáwìwá sọ́nà bá ọ̀sán. ní báyìí a ti máa gbólóhùn àkọ́kọ́ gbólóhùn mẹ́ta lọ́wọ́ nínú tọ́pìkì wa tẹ̀ àkórí ọ̀rọ̀ wa tẹ̀ ìsìláàmù ìfọ̀rọ̀ àtẹ̀jù tẹ̀kùrí àti ìfòkù a ti máa ń tá àgbàlérò pẹ̀lú Islam ẹlẹ́kẹ̀ẹ́ òun náà ni àdéjù kí ni wọ́n ń pè látẹ̀jù àdéjù lọ́wọ́ ayá ń tún kọ́ òun náà ni kí ọkọjá àlà ìkọjá àwọn Yorùbá náà máa rí pé àdéjù bá bá àdéjù ẹ̀yìn a máa ọlọ́run tó bá ṣàlẹ́ ẹ̀sìn tó bá ti bá ti lù nínú ẹ̀tẹ́ ló kù èyí òfìlé kẹta wájú ọlọ́run ìyá náà yìí nẹ́nẹ́ lẹ̀ san ẹ̀sìn tó bá kàn ẹ̀tẹ́ níwájú ọlọ́run nípa báyìí ìjọ ń pè láti lù nínú ẹ̀sìn òun náà ni kákọjá ààlà tí wọ́n bá ní méjì ní káṣe àwọn ní àhá ayé tí wọ́n yan méjì lọ́rùn láyé dáwà wáyé mẹ́ta lọ́rùn àwọn ti tí bá ní mẹ́ta ní káàsì yọ́nà mẹ́ta ọ̀rọ̀ o wọ́n ní ọ̀rọ̀ ẹ̀ka ẹ̀jẹ̀ ọ̀pọ̀ láyé àgbẹ̀bí ní ìdí ẹ̀jẹ̀ tí wọ́n ní ọ̀rọ̀ ìyẹn. yìí a máa wá nínú a máa wá nínú ọ̀rọ̀ a sì máa wá nínú ọkàn bàtà a máa wá nínú ọkàn a máa wá nínú ọ̀rọ̀ a sì máa wá nínú gbogbo àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta báwo ló ti ní ìfẹ́fin sọ́fin àti àtúbọ̀ padà sínú ṣẹ̀rí à kó obìnrin kí ni ọlọ́run wí kó obìnrin kí ni ànábì rẹ̀ wí lọ́lọ́lọ́ àìsàn lẹ́yìn pàtó wá ti béèrè ìlànà méjèèjì yìí tó lè ti sọ́fin àti eré àti ìdó tàbájá àti ìdó yẹn ni pípọ́ nípa oṣù méjì ọwọ́ ní ọ̀sán ìwọ́n mọ̀ wọ́n nípa oṣù mẹ́ta méjì lè mẹ́wàá bí ìgbà táyì sàn sí nìyẹn tẹ́wá ní bó lóògùn yẹn méjì méjì méjì lẹ́yẹ kọ́ máa lò láàárọ̀ lọ́sàn lálẹ́ lọ́bàdẹ́ ọ̀kan ni òun lò ẹ̀kan sì ni wàá lò lójú wọn àìsàn yẹn onílọ̀ torí pé wọ́n ti fojú wo ní agbára ìsàn yẹn kí wọ́n tó rẹ̀ kọ́mẹ́ntì ọ̀pọ̀ pẹ̀lú. ọlọ́run ọba tó gbẹ́sẹ̀ wá tó lè fẹ́ràn àdábì rẹ̀ sallallahu alaihi wa sallam ó ti máa ń tó lè jẹ́ òsàn fún wa kí ni àwa kọjá àlàbí bẹ́ẹ̀ ìrún dáhùn kí ni ọgbọ̀n ọ̀pá wákàtí márùn ní lójúmọ́ ọ̀ràn yẹn nígbà márùn kẹ́ni kí fi mún tiẹ̀ àwọn ọlọ́mọ ọlọ́run kí dáṣẹ́ sí náà ọ̀tẹ́ẹ̀tì nínú kọ́ jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n tàbí kọ́ jẹ́ ọgbọ̀n kí wọ́n nínú mú ti méjì ẹ̀sìn gbàtà ti wà ẹ̀fà ọgbọ̀n tẹ̀síwájú tiẹ̀ àtẹ́jù lónìí àti ètò òun náà ní kágbàjẹ̀ sí àti ètò òun ní kábàkírun lágbókò rẹ̀ àti ètò òun ní kọjá sí àwọn nǹkan tó ní nọ́mbà nínú ẹ̀sìn àwárí tí nọ́mbà yẹn sẹ́yìn adápadà sẹ́yìn àti kókó dédé tí ọyọ̀ kọjẹ́ náà ẹ̀yìn eléyìí ni àwọn kí tọ́pìkì tá a pè ní gbólóhùn mẹ́ta àkọ́kọ́ alìsíàm ẹlẹ́ẹ̀kejì àlìmọ́ọ̀lù àdéhù ẹlẹ́ẹ̀kẹta onáà àtẹ̀bùrí àdéhù náà tọ́kìtì táwa mú yìí ìdíkàlọ́ ọmọ yìí pé ó ní agbègbè méjì ó ní sáìdì méjì ẹgbẹ́ méjì lónìí lọ́jọ́ pé wọ́n tó ń gómìn náà ti lẹ́gbẹ̀ẹ́ méjì ìgbà a máa wà ọ̀rọ̀ tá a máa mú kì í ní ju ẹgbẹ́

gbogbo ọ̀rọ̀ yìí ó ní ẹgbẹ́ méjì ẹgbẹ́ méjì ti ti dédé ní àkókò wa yìí ó sì gba ọgbà ìgbà yìí lóbi jẹ́ tó gbé àìní sáláì kí àwọn tó ọba tẹ̀dá rẹ̀ ọgbà ìgbà yìí ọgbà gbogbo yìí ọgbà àwọn ènìyàn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n tó máa tó padà. agbègbè àkọ́kọ́ tó ní ẹgbẹ́ ọmọ kan atura ń bẹ atura oúnjẹ ń bẹ atura mímú ń bẹ atura ọ̀rọ̀ náà ń bẹ yọọ máa jẹ atura fún àwọn ọ̀dọ́ yóò sì máa kó ìjánu fún wa níbi àṣejù bákan náà yóò tó máa jẹ bírèkì tí ò ní jẹ́ kí mọ́tò wọn sáré kọjá wá twenty.

yọ́ máa tó bẹ̀yẹn ti bá ọ̀ ẹ̀fẹ́ yẹn ọ̀tọ̀ yọ́ máa jẹ́ ìtura yóò sì máa jẹ́ ìjánu yóò sì máa jẹ́ bíríkì ìjọ máa mú yín mọ́lẹ̀ ìwé ẹsìpẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má tàdé ìyẹn ni a ti fi ẹgbẹ́ àkọ́kọ́ torí tí àkókò láwa yìí a nílò ẹgbẹ́ ìfúpọ̀ ìgbẹ́ tí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí a nílò ẹ̀fúpọ̀ lákòókò láwa yìí torí wípé àkókò láàrin ìpínlẹ̀ rọ̀bí ọ̀hún súnà làwà àkókò tí súnà ti kéré àbí súnà ti kéré báyìí tani ọmọ sọ́rọ̀ lọ́ba jẹ́ àárín àwọn ọ̀dọ́ lọ́pọ̀ báyìí ń bo lẹ́sìn wọ́n ti bá ìjàmí lọ ẹ̀sìn náà wọ́n bá wọn tí kiri tàbí wọ́n kiri àdúgbò tàbí ẹ̀ka rí pé wà yìí àti kòkó ìwọ̀jẹ́ kó tún nà àti kòkó rè bó ṣe rí nígbà káàkiri gbogbo àyè bọ́bá Lagos ẹ pé ojú òrùlé ẹni kankan bẹ̀ ọ́ balẹ̀ ọ́ àwọn èèyàn wọn tó ọmọ yìí ti a bá ti nínú èkó ọ̀sán mọ́sẹ̀ dìgbì kò sí kọ́rọ̀ bá ń tún kankan nílẹ̀ nàìjíríà yìí ẹ̀sọ́jà nílẹ̀ yorùbá yìí ó dà orí ko ọba súnmọ̀ ọba àwọn èèyàn dájú ó sì lóde sí àkókò èèyàn àkókò kórè súnmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń gba súnmọ̀ dáńtẹ̀ léra nàbì sọlọ́bà wa ní ìwọ̀ta tàbá wa yẹ owó ọ̀dọ̀ lọ́pọ̀ jù ẹni ọ̀rá arúgbó tó nǹkan o àwọn àgbà tó nǹkan ìtọ́ba ń wọlé kọ̀ọ̀kan yóò tún ta àbí kọ́ àwọn ọmọ ìgbésí gẹrẹjẹ àgbà ọ̀rọ̀ ẹ̀ tí ó tọ́ ọba wà níbi tí ọ̀dà tó jẹ́ ni wọ́n bá ara níbi gẹrẹjẹ bí ẹ̀sìn o torí pé àlìjá náà máa gbà o <laughs> iná náà sì mọ ọmọ kékeré bẹ́ẹ̀ náà ni iná náà máa àgbàlagbà náà tá a bá wọ ilé tí a àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tẹ̀lé tó nà nínú àdámọ́ ọ̀dọ́ òun náà sì kí ọkọ̀ wọn máa sáré àti kí ẹsẹ̀ wọn máa yálẹ̀ péré péré péré péré péré ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ní máa yọ ọ̀tún a bá tún jù bá lọ báyìí tí a bá ní káwọn èèyàn máa rìn ẹ máa wù wọn kẹ wá kó àwọn àgbà tí wọ́n ti kọjá sí sí náà máa rìn ẹ̀kọ́ àwọn ọ̀dọ́ náà bẹ́ẹ̀ kan máa rìn lọ yìí kan náà ni wọ́n wá máa ń lè ẹ máa kọ nọ́mbà ọ̀dọ́ tó ṣubú àgbàlagbà tó ṣubú ó rí sí ọ̀dọ́ ní òṣùwú jù mí. kí ló fà á torí pé kò ní ẹ̀sìpírẹ́ǹsì ayé ẹlẹ́ẹ̀kejì ó lé kan àgbàlagbà tó ti dàgbà kí ni tó ń lé wá yọ ara máa tẹ lọ ní yọ ara máa tẹ lọ ní tó bá ṣubú ń tiẹ̀ ẹ̀ àyó kéré àjọ ní òṣùwú torí pa báyìí ó ti èyí tá a jẹ ẹgbẹ́ ìlú pé ká mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣùgbọ́n ní bá pé àwọn ọ̀dọ́ ni wọ́n ti fi tó ní sọ̀rọ̀ bá wa ní ọ̀dọ́ sí pé ọ̀dọ́ náà ni ó dàgbà lọ́la ọ̀dọ́ yìí náà ni ó ọmọ ní túnà sí kí ó ti ṣùgbọ́n tó ń a ní láti ìtòkù tí a jù ní ẹ sáìnì kéèkù òun náà ní ẹ̀yìn gbígbẹ́rẹ́jẹ́ làápàgbà ẹ̀yìn náà tẹ́ ń gbọ́ díẹ̀ díẹ̀ tẹ́ ń wá díẹ̀ tẹ́ ẹ dágbàlagbà ṣùgbọ́n tẹ́ ẹ̀ sí wọ́n ní ẹ̀rọ irun ẹ̀há o mọ́tò kamara o ògùn ó náà ẹjá máa ṣe díẹ̀ díẹ̀ àìsí ilé ìlú ẹ̀yìn náà táìsì sí rìn ó ní àtàkùrí àti ètò àti ètò kámá ti gbẹgẹ bẹ àti fẹká sí kámá ti dé rẹ eléyìí tó tún jẹ sáìdì kejì yọ máa jẹ ìkún àbí ìmárajá yọ máa jẹ ìmórí fáwọn ọ̀lẹ àgbàlagbà ọ̀lẹ àbí ọ̀dọ́ náà tó ti ya ọ̀lẹ tí ọbẹ tẹsí dáadáa yọ máa mórí wọn wú lọ́dẹ̀ máa mórí wọn yá yóò sì máa jí àwọn tó ti sùn lọ nínú wọn òbí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fọ́ọ̀lù sí wá gbígbé ẹgbẹ́ kejì yìí àwọn àgbà yẹn ọ̀dọ́ ní iná wà ń bẹ̀ tòmọ́kòtò àgbàlagbàlà pọ̀ ìwọ̀n lójú ti léyìn mímọ àtẹnáró tọ́pìkì kápẹ́ ní alexander lefọ́ wọ́tẹ̀pẹ̀ yìí nínú ẹ̀ka tó dáa púpọ̀ lọ pàápàá jùlọ fún àwọn ọ̀dà wọ̀nyí wọ́n á fi púpọ̀ àwọn ayé táàpù ní Islam ọ̀nbẹ lágbèdè méjì àti ètò àti àti ètò èyí tọ́já sí pé kókó èrò ó ní àdúrà tí gbogbo wa máa ń ṣe ó kéré náà nígbà mẹ́tàdínlógún seventy times a ń ṣe lójúmọ́ nínú àdúrà wa lójúmọ́ kò sí mùsùlùmí kankan tí ò ní ṣe àdúrà tọ́pìkì lójúmọ́ nígbà tí a wọ́n nígbà yẹn náà tó máa jẹ́ ká máa máa pé kókó yìí kókó ọ̀rọ̀ sẹ́rẹ́mọ́ yìí ó pàtàkì dáadáa ó sì ti dé bí. kí ni àdúrà náà ó náà ní àdúrà tó wà ní Suratul Fatiha. tá a máa sọ wípé. ìdínà siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim wala àdúrà dàgbà yẹn. wáyé mi mọ̀ lóró ìrànlẹ́ òyìnbó. wọ́n á sọ ọ́ ní. gbogbo aláwọ̀ sọ pé ìdílé àti ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìwọlọ́pù wọn náà. ọ̀nà owó ayé àtọ́nà táwọn ohun èèyàn náà ìsìlámù tó jẹ́ whatsapp. wọ́lọ́wọ́ bá fi wá máa nà ọ̀nà owó ewu náà ní ọ̀nà táwílẹ̀ kápé ìsìlámù ti ń bẹ tí ọ̀jọ̀ àwọn méjì صراط الذين أنعمت عليهم عمل غير المغضوب عليهم àwọn ajú àwọn aláṣẹ ètò àwọn aláṣẹ ètò yẹn kó tí a bá ń sàṣẹ ètò ó ti kọ lẹ́tà sí ìlú ọlọ́run àwọn ẹlẹ́ẹ̀kẹ́ ìlú náà ni àwọn náà ní aláṣẹ ìlú làwọn nàkọ́ àwọn aláṣẹ. ẹ̀rí pé àdúrà sáàsì lójúmọ́ yìí à ń lọ bí wọ́n lọ mọ́jẹ̀jẹ́ jù mọ́jẹ̀jẹ́ nínú àwọn mọ́jẹ̀jẹ́ kan náà àwọn àtọ̀rọ̀ àdúrà sáàsì kí wọ́n lára ní ká jẹ́ jẹ́ kí n jẹ́ mọ́sùlùmí lọ́jọ́ tó gbé agbègbè méjì jù àtàwọn àtọ̀rọ̀ náà ní kí n lọ́wọ́ àwọn ẹjú jẹ́ aláṣẹ ètò àwọn nàṣọ́rọ́ jẹ́ aláṣẹ gbogbo náà yé wa àwọn àgbọ̀ yìí lọ́wọ́ padà wọ́n ti pé ọ̀nà abó ní júù gbà ṣe àṣẹ ètò ọ̀nà abó ní àwọn nàṣọ́rọ́ gbà ṣe àṣẹ àwọn júù ìmọ̀ wọ́n àwọn yìí wọ́n àwọn jẹ́ ìmọ̀ wọ́n ti ṣe àṣẹ yẹn ni pé sọ́ra ìmọ̀ràn o ìyẹn lè mà kọjú àwọn ajú padà tó ló di aláṣẹ ètò iná ló sì máa bá jù lọ́dọ̀ àwọn afá gbogbo nǹkan tó jẹ́ haram yọba pé máa fi mú kìlà ádá mọ̀bá sí ìkìlá sí ìkìlá yá àwọn afá pé ọ̀rọ̀ yẹn pé sí mẹ́ta olójú mẹ́fà àwọn ọjọ́jú nìyẹn o torí pé ọ̀rọ̀ yẹn ní mọ̀jà àwọn ìnàsọ́ra lọ bẹ́ẹ̀ náà ni wọ́n lọ́pọ̀ lẹ́yìn àwọn ànàtọ́rọ́ àwọn ìjẹ́ ògbé ni wọ́n fún ọmọ kẹta wọ́n jì tọ́ka ìmọ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n sọ ní pé ìmọ̀ máa sọ nínú ìmọ̀ sí ìmọ̀ sọ yẹn tí ò ní ti lọ́n tó kà tí ọ̀bà tó rà. ẹ máa dáná ìdí òun lọ́wọ́ méjì sọ ju ń lọ tí ìmọ̀ tó sọ èèyàn lọ lọ́sẹ̀ ju àjẹ́ ìmọ̀ kan àti ìmọ̀ tó sọ èèyàn jẹ́ ní ìbínú lọ́sẹ̀ ju àjẹ́ ìmọ̀ kan tó sọ èèyàn lọ́sẹ̀ ju kí ládáhùn ádáhùn ìpín àwọn ìmọ̀ tó sọ èèyàn lọ tọ́sọ̀ yẹn dẹ́nu ìdùnnú ó lé gba ìmọ̀ká tọ́sọ̀ yẹn lọ. Tẹ́lá ìmọ̀ká yìí jẹ́ fúnjẹ́ tó bá mà ó lè dékè ó lè padà padà ó lè yí padà tòwé lẹ́yìn tí lọ́dọ́ bẹ́ẹ̀ màmá ìdí tún ní bí bí ìyá mọ̀nà lọ́sọ̀ wọn ni ìdí ni ẹjọ́ lóde wípé jù ìyá wọn níwájú ọlọ́run àlejò wé ní àwọn nàgbọ́rọ́ ọlọ́run ọba tó ròyìn wọn náà lọ kọ̀ọ̀rọ̀ rẹ̀ pé ọ máa rí nínú wọn nínú àwọn tó jẹ́ sí pé nàgbọ́rọ́ tó jẹ́ sí pé ojú wọn máa ga ní wẹ̀ẹ́ tó bá ń ka àlùkò rẹ̀ fún wọn ṣùgbọ́n àwọn ẹni yóò wọn lè kókó gbẹ̀gàn wọ́n ti mọ̀ àkóso òkè ìdí nìyẹn nípa báyìí tọ́pìkì ọ̀hún ti wí àdúrà yìí ó sì fi àdúrà yìí rẹ̀ fún wa tí wọn náà bá wá kí wọn lọ nígbà tó bá gbàgbọ́ yé àti ìjọ àtàkè tó tán tó wọn bá dé ní ìran àdákì àbúǹkí lẹ́yìn ìmáàmù tó wá fún wa láǹfààní àti kàfáàtìhà rẹ̀ فقد أدعى إلى يابين إلى الصراط المستقيم إلى الصراط المستقيم بجاء لك وقفت بجاء لك الصراط المستقيم àwọn bàbá àtijọ́ ọgbà fún kí ní kama bá ti hà láyé ìgbà tí ọ̀dẹ̀ ti lára rẹ̀ wọ́n ní tí máa ń bá kaba ti hà lọ́wọ́ tọ́wọ́ àti ó tó tẹ́kù láwọn oríkù kọ ọgbà bàbá lóríkù ó lè jẹ́ kóró ṣùgbọ́n oríkù ló kọ lọ́wọ́ oríkù oríkù ìlú ń owó kí dábàá ti ní tí ìmọ̀ lọ síwájú lọ síwájú máa fi oríkù ọmọ àwọn amẹ́mù àwọn àfá àtijọ́ kan wọ́n fún ma pé lọ́gbẹ́ tí mo bá ti hà mo bá ti bá ti hà lọ alhamdulillah ọ̀gbẹ̀ àní ọmọ kùtù tó kùtù kalẹ̀ lọ́mọ àwọn arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka ni wọ́n àwòrán المستقيم لا يبقى انا اقول الذين انعمت عليهم ولا يروا بدعا يروا ثم

bọ́lẹ̀ ní olùkọ́ alápàdé mo rò pé a ti kọ́ yóò gbé kò sí àfihàn àwọn nàtọ́rọ́ fitness Islam bákan náà kò sí àti ìtọ́ àwọn yahoo nínú ẹ̀sìn Islam torí ní eléyìí láti ní àwọn rúùlù àwọn òfin ńláńlá kàbìtì kàbìtì nínú ẹ̀sìn Islam tí wọ́n máa júwe pé ẹ̀sìn Islam ọjọ́ òkè yẹn kò sí jọ ìsàlẹ̀ yẹn wọ́n bá lẹ́lẹ́sìn òkè jù nìyẹn mọ̀mọ́ ní ẹlẹ́sìn ìsàlẹ̀ àtọ́rọ̀ ní èdè náà ọlọ́run gbé àwọn kankan kalẹ̀ sílẹ̀ sí Islam tí ó máa ń bí wáyé kíkọ́ jọ òkè òtijọ́ ìsàlẹ̀ kí ni àwọn nǹkan náà nínú àwọn nǹkan náà ni àyà Al-Qur'an tó ń jẹ́ ìsìnkú ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn lórúkọ rẹ̀ jẹ́ Al-Islam dínú yìí ẹ̀sìn ìrọ̀rùn kùránì sọ́tọ̀ bá kọ́ra ayà wáyé eighty five ọlọ́run bá sọ pé. yorùbá ìbò ìbá àmọ̀ orúkọ wọn yóò sọ̀rọ̀ wà láàyò ní ìbò ìbò ìyàmọ́. olóògbé ìdíje yorùbá ìbò ìbá àmọ̀ orúkọ wọn yóò sọ̀rọ̀ wà láàyò ní ìbò ìbò ìyàmọ́. olóògbé ìdíje ọjà padà lẹ́ẹ̀mí ìtumọ̀ sẹ́nẹ̀rẹ́ ni wọ́n ṣùgbọ́n ọ̀nà ọ̀rọ̀ ọ̀nà àrà lẹ́lẹ́kejì gbà wọ́n. يريد الله بكم اليسر بقى واعتقاد ọlọ́pọ̀ bàbá ìdí mú wá báyé yìí mo fi mọ́ wá báyé ni wà láàyò ní ìrò Islam yẹni Islam dì í lòyè gbogbo nǹkan tó bá dé kó bá ìnira bá ọ níbẹ̀ tí ó bá ti níwọ̀ nìkan bóyá kankan ti ń gbà yẹn fún òfin kó o tó kó o tẹ̀sí o tó bá ti máa fi yókù nira bẹ́ẹ̀ lákòókò yẹn ìwádìí kọ́ lọ́kọ́ pé ó fílẹ̀ láìláì ìgbésí ayé rẹ̀ lóò ìmọ̀lá gbogbo tí ó kó nira bọ́ ayé nílẹ̀ o ọlọ́run ọba òbíkẹ́ fi ìyà jẹra yín láti fi wáyọ̀ ní ìdọ́lọ́wọ́ ọ̀pẹ́ rárá ẹnikẹ́ni tó bá ti rú ẹ̀ tó bá fi àjẹrẹ ẹ̀ tó tún sọ fún wáyọ̀ ní ọlọ́run ọba ó ti jà wọn nàtọ́rọ́ ni àwọn ní ẹgbẹ́ fi ìyà jẹra wọn tó máa fi wáyọ̀ ní ọlọ́run owó ní nàtọ̀rọ̀ ní yàmí àti nàtọ̀rọ̀ ní yìí ó lè gbà rú ọdún mẹ́fà ìdí ọdún mẹ́fà lọ́wọ́ olùgbà kí àlọ́ wá fẹ́ dà tó ọ̀fẹ́ jọ lọ́nà bó bá jẹ́ lọ́fẹ́ jọ lọ́nà kúrò lọ́wọ́ yẹn jẹ kì í mú inú òsì lọ lálẹ́ ó wọ́n ní gbàgbà yìí kù fún odidi ọ̀sẹ̀ kan àdúgbò gbẹ́rù ó lè sí nípa báyìí ìrọ̀rùn ní ẹ̀sìn Islam foundation àkọ́kọ́ ni tó jẹ́ òfin ńlá gbogbo tó bá ti ní kó Ah, irú nínú àwọn ẹ̀sìn tó pàtàkì jùlọ ní ẹ̀sìn Islam tó náà ní ìrún bọ́ bá lè dìde kò sí tó bá lè dìde dìde wò tó bá lè dókò fẹ̀yìntì tó bá lè fẹ̀yìntì bọ́ bá lè gbéra máa fi ọwọ́ ìka báyìí máa gbé lọ́wọ́ rúkú ara tẹ̀ báyìí balẹ̀ tẹ̀ sí ti lẹ́nu tó dìde tó rúkú tó balẹ̀ tí àwọn arúgbó ní ilé ti dé mi ò dáadáa sí àti ti dé ṣùgbọ́n àhà mo dábẹ̀ mo fẹ́ ti dé mo fẹ́ ti dé ọmọ ayé ti di kí o ní gúláàsì lọ́ba kúkú lẹ̀ lọ́ba kúkú lẹ̀ lọ́ba kọ́ para rẹ̀ kí ló fà á lórí ìlú lọ. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. eléyìí ni òfin àkọ́kọ́ sí dáàmù tó dórí lórí ògbẹ́lẹ́gbẹ́ onáàrínkẹ́ lọ́wọ́ ẹgbẹ́ islam dínú láhàwọ̀jà bí ẹ̀sìn tí ó ní yé ọ̀tàmí ojú ọmọlódún ìlú islam ọ̀gbọ́n tí mo ti ká ní yé ọwọ́ àgbẹ̀ islam débi kan tí pé nǹkan tó fi wáyé lọ́wọ́ wà lọ́wọ́ àgbẹ̀ yé ẹgbẹ́ ìlú islam wà wà àwọn ìlú ìta ìjọba fẹ́ bẹ̀rẹ̀ òrìṣà wa ní yé ìpàlùpà ẹ̀yìn yé ìlú bẹ̀rẹ̀ ìsìláàmù ní ó ń ta kò ní lú oòrùn kò ní mẹ́ oúnjẹ kò ní mẹ́ yéè kò ní mẹ́ ìyẹn yìí gbogbo tí ọba ti mú yéè wá ọ̀bọ̀lọ̀ kò sí náà ọba ní ìsìláàmù gbogbo nǹkan tí ọba ti mú ọ́n ta ní oòrùn mi ọ̀bọ̀lọ̀ kò sí náà ọba ní ìsìláàmù eléyìí suratul hajj ayà seventy eight ọlọ́wọ́ bá gbé kalẹ̀ tó jẹ́ pé kò sí ní parẹ́ láéláé kò ní jọ́ parẹ́. إيه؟ وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا هو سماكم المسلمين من بل ربك وما جعل عليكم في الدين من حرج وما جعل عليكم في الدين من حرج الله ربك من يوميين وما جعل عليكم في الدين من حرج وما جعل عليكم في الدين من حرج Ọjọ́ ìbá ti sọ pọ́n tà mọ́ múra wọn tó wá wà náà mọ́ ẹ̀sìn kan lọ́wọ́ fún ìtẹ́sì kẹta lọ́jọ́ lọ́wọ́ bá wọn ọdún kẹta ìpìlẹ̀ kẹta nínú àwọn ìpìlẹ̀ tá a ti máa bí ẹ̀sìn ọjọ́ tòkè ọjọ́ tìtàlẹ̀ ó náà ní pé annahu dínú láàbọ̀rọ̀ wàlá àwòrán ràbí làbọ̀rọ̀ wàlá àwòrán kò sí nira ní ẹ̀sìn yìí o gbogbo nǹkan lè mú nira bá wa ní ìsìlámù ní gbogbo bọ́ ọba tó bá ti di àwọn nǹkan mú àánú ṣẹ̀rí àwọn àbálà fúláì ó ní ọmọ tẹ̀sí náà tó níyàwó àbọ́lá sí àbọ́lá fún tó ní torí yíra ní alága bẹ́ẹ̀ bọ́ máa mú sí alága bẹ́ẹ̀ bọ́ má bẹ́ bọ́ alága bẹ́ẹ̀ bọ́ ni bí tọ́ bá ti ní bọ́ ọlọ́run tó ní ọ̀pọ̀ olúwa tó ní ọ̀pọ̀ ọmọ gbogbo lọ́wọ́ tẹ́tọ̀ àwọn àwọn ẹlẹ́bọ̀ àwọn ẹlẹ́bọ̀ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ àwọn mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti jẹ́ lẹ́bọ̀ wọ́n ti dàbí olóògùn tó bá fẹ́ lọ́rìn àjò ọ̀tọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀gbìn yóò ní tí ó tó mẹ́jì ọ̀tọ̀ ní ti ìrìn àjò tó bá fẹ́ fún lálẹ́ ìrìn àjò yóò fi kọ́ tó bá ti ìrìn àjò dé ta lẹ́ sí sí fún lálẹ́ ọ̀tọ̀ ni ọjọ́ lọ́wọ́ mélòó bá jẹ mọ́ ní ìlú ó tún lè ti máa fi lọ sóde tó wáyé pípé òde àwọn ẹlẹgbẹ́ ní àbá àdúró rẹ̀ ó lè ti máa mú lọ. ọlọ́run nìkan báyìí kó di àwọn ọba aláyé àwọn aláyé ó tún lè jẹun àwọn ọlọ́dọ́ ọdún lọ́lọ́run kẹ ẹ tó bá ń lọ tó kú torí pé àwọn àbìjà wà ọ̀tọ̀ lè ẹ fún gbogbo nǹkan tí mú fún ọ lálàáfíà fún ìrìn àjò eléyìí fún báyìí eléyìí fún báyìí eléyìí fún báyìí torí pa báyìí gbogbo tẹbi dáhùn mú wá láti àgbà àgbà wa kò sí èmi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì dáhùn aròyìn ẹ̀ pẹ̀lú àtàwéyà ọlọ́wọ́n ọba aròyìn ẹ̀sìn dáhùn pé agbègbè méjì lọ́wọ́ déédéé àárín gbùngbùn lọ́wọ́ ìgbìmọ̀ àtàwéyà ni ẹni pé ẹ̀sìn dáhùn ẹ̀sìn àárín gbùngbùn ni ìtumọ̀ àwọn gbogbo ní pé ọlọ́gọ́dọ̀ àwọn ẹlẹ́sìn òkè kò sí lọ́gọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìsàlẹ̀ àárín gbogbo ní Islam ọ̀la gbogbo nǹkan tó bá ti jẹ́ àárín gbogbo lọ́mọ pé ọlá ń bẹ ìyìn bẹ àpọ̀lẹ́ ìbẹ̀rù يلا ربك بك لأنه سورة البقرة وكذلك جعلناكم أمة وسطا وكذلك جعلناكم أمة وسطا للمهنة التي رأيبه ابن مجيبه جعلناكم أمة وسطا أنا عندي وإن كنت تسألوا قبل الكين كم لبه الإسلام الجواني أمبسطة بريطين ó ti hájì lọ́dún yìí ó tẹ̀sẹ̀ gba ìsìlámù wọ́n wá ń bí léèrè wọ́n ń ta rẹ̀ àkókò ló ti dé ó ní òun ọmọ ìsìlámù tẹ́lẹ̀ onídùúgbọ́n nígbà tó ń máa padà wọ́n ní pé àá ó gángan ní ẹ̀sìn ṣé wọ́n ti dọ̀tí

ó là káyì wọn ò gbà wọn ní tó ṣe àbáṣádà wọn ẹ ní ọgbọ ìmọ̀gbọ́gbà ọwọ́ awájú wọn ẹ mọ̀ wá kà nípa ìsìláàmù lọ́wọ́ àdìgbé àìsàn àwọn ajẹ́ níbi ìdá ìdílẹ́lẹ̀ ní o lọ́ba mọ̀ sí. ayẹyẹ ó máa ń kọ́ èsì àwọn onídọ̀tí gáàsìdọ̀tí yìí kan gáàsì ilẹ̀ tán náà fi wọ́n náà wọ́n máa fi yí ìdáàmù lára tó yóò sèkú láàyè ìtọ́nà ọba tó torí tọ́nà ọba ló gbé síbẹ̀ jàánà. wàkàtà ní kàjà àná kún òmìnàtàrún ọlọ́wọ́ bá ní èmi mo ti yí bẹ́ẹ̀ mo ní kẹ́ jẹ́. àná kún òmìnàtàrún wàtàkọ́. mo ní mo ti yí bẹ́ẹ̀ jẹ́ wà lágbègbè méjì ẹ̀ lọ́dọ̀ àwọn ẹni bí tọ̀ ẹ̀sìn ní sọ́ọ̀tọ̀ tàbí lọ́dọ̀ àwọn ẹni bí tọ̀ lórí eléyìí obìnrin arúgbó gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe ẹ̀kọ́ kankan tí kúlíkúlí bá wà níbẹ̀ tó bá ti kankan sí lọ́wọ́ ọba tí dàrúdàpọ̀ bá wà níbẹ̀ tí wàhálà wà níbẹ̀ tí kòró wà níbẹ̀ ẹ̀rọ màá pé kò sí nínú ìjọ tí ọlọ́wọ́ ọba mẹ́sàn-án ayà ẹ̀kọ́ wọ́n á wòye sí gbólóhùn whatsapp gbólóhùn tọ́lọ̀ bá dúró yín wáyé tó dúró yín àwa àjọ ànádùn Muhammad tọ́lọ̀ bá wáyé wọ́n á wòye sí péré gbólóhùn àná Al-Qur'an ìjẹ́ ni wọ́n á lò láti fi bú kankan tọ́lọ̀ gbólóhùn tá a dúró yín wọ́n ní ìkàlẹ̀ gbólóhùn gbólóhùn tí a dúró yín ẹnìkan wọ́n lè fi bú ẹlòmíràn lágbèjúwe gbólóhùn tá dúró yín bóyá ní àbá yìí àbá tó wà ní yìí a ó fi one ó fi two thousand naira ó fi tàánú fún aláìní kàlánì tẹ́ bá tí mo ròyìn rẹ ní abimọ́ta gbogbo ẹ̀ náà mo ròyìn mo wá ya irúgbóró fún owó yìí náà mo wá lọ síwájú olówó ayé kan. bọ́yá Dangote lágbègbè òun náà wọ́n jókòó níbi láti jókòó yìí wọ́n ní aláàjì wa ẹni àpọ́nlé kìnnìkan kìnnìkan Dangote ó fi two thousand five hundred naira ó fi ti sàárà fún aláìní kan lánàá jàmá tí mo rí yẹn ní àdúgbò mo kú ni o two thousand five hundred naira láti mú bọ́lá ọ̀sẹ̀ kí ọ̀sẹ̀ yìí <laughs> ṣé two thousand five hundred naira ẹ̀kọ́ fi sàárà tọ́ba ní 2.5 million ọ̀sán ṣùgbọ́n 2,500 naira ní ìròyìn ẹ̀wọ̀ wọ́n wù yìí pé lọ́wọ́ wásáàpù yìí tọ́lọ́ wọn bá fi ròyìn ju àjẹ́bì tọ́lọ́ bá wà yìí àwọn òye sínú àlùkùrán ni wọ́n bá láàyè mẹ́ta mìíràn gbogbo àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí ròyìn dáadáa lọ́jẹ́ yóò fi yọ ẹgbẹ́ pé lórí ẹ tọ́ba ti rí fọkànbalẹ̀ pé kò ní sáìdì kejì tiẹ̀ sáìdì kan ló gbé wá sí wásáàpù wásáàpù fọkànbalẹ̀ sáìsì kan lórí ìtumọ̀ rẹ̀ gbogbo ìjọba ti rí ìtọ́jà rẹ̀. tíwájú lọ́kọ́ lẹ́rìn ọlọ́run ọba ti wáyé ní àwùjọ gbogbo. فلما رأوها قالوا إنا لضالون àwọn tí ó dáa tó nǹkan nínú wọn ní àtúntò ọgbà ẹ̀yẹ sọ pé bá ní àtọ̀mọ́ ẹnìkan wọ́n tẹ́nu wọn tó dé èèyàn rẹ̀ tó dáa jù láàrin wọn kí lọ́kọ́ Àdámù àkóṣà láwùrá àkóṣà ìgbòho. Fáàdà àwòdá kò rọrùn. ألم أقل لَهُمْ لولا تسبحون مثلا أتبعون أتم بين سورة المائدة مَا ومن مَنْ فين kéèyàn fi rí máa ń ṣètara kéèyàn bá kúra oúnjẹ nù wọ́n dúró ní oúnjẹ nù wọ́n dúró ní èèyàn dúrà wọ́n dúró ní ìjọ níbi dára kọ̀kọ́ káàkà dára kọ̀kọ́ wọ́n dúró ní èèyàn dúrà wọ́n wá bẹ́ẹ̀ lórí oúnjẹ tọ́ba ní haúsá tó fàáyàn oúnjẹ tó dáa jù oúnjẹ lọ́dà yóò jẹ́ pé ìwọ ọmọ ayá mi má máa wá nǹkan ga lókè tẹ̀yán ayá kiri má sì máa wá nǹkan lọ́lẹ̀ tẹ̀yán ayá kiri máa wá nǹkan wà ní àgbègbè o oní òwúlò fún ẹ ìtọ́ ga jù tẹ̀yán ayá yẹn nǹkan kan tó wà bẹ́ẹ̀ tó lè fi sáájì sẹ́kì fún ẹ lára bẹ́ẹ̀ náà lọ́wọ́ ẹ̀ sí náà tó máa báyìí tó rọ́pẹ̀lú máa ń yà áyà ìdí náà ọlọ́wọ́ bá rò ní jẹ́tọ́ dára jù pé láàyò àti ولكن يؤاخذهم بما عقدتم الأيمان فتفاوتهم إطعام عشرة تطعمون أهليكم يطعام عشرة مساكين من أوسط ما تطعمون bákọ́rà ọlọ́wọ́ bá tún fi gbérò ìròyìn ìrun tó dáa jù nínú wákàtí márùn-ún dáa wá kí. ṣáàbìnú ọ̀rẹ́lá sọ̀lá wá ti wá sọ̀lá àti ìlú sọ wàkúrọ́ ìlànà ń jẹ́ lágbára jùlọ nínú wákàtí mara àrùn wa èwo ló lọ dájú alẹ́gbẹ̀gbẹ̀ fájìrì lórí náà pè lórí náà gbogbo nǹkan náà ni máa pẹ́ ẹ̀ lóṣù gbogbo ọ̀yà náà ni máa pẹ́ ẹ̀ lóṣù bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ́ta ọba ilé ọmọ àgbẹ̀wọ̀ ètò ìtò ọ̀yà ọmọ ọ̀yàwó bẹ́ẹ̀ àwọn nǹkan yìí sọ̀dá wúsọ́ ọlọ́mọba ròyìn ẹ̀pẹ́ òye wúsọ́ wọ́sọ̀lá ti lòó sọ. ọ̀rọ̀ tó dáa ló sẹ́ni pé ìwọ̀n áfíì tó náà ní kọ̀lá tó wù sọ. ìwọ̀n àlàáfù. ìbí ni ọ̀rọ̀ bí wọn àtọ̀ báyìí ṣùgbọ́n ìtò súnmọ́ jù dáadáa ìwọ̀n àlàáfù. ní kó tó lókì. àwọn tó lókì. àtọ̀bá náà tó lókì tó mọ́ sán díẹ̀ díẹ̀. á sì lóko. á sì fi lẹ́dí àgbọ̀n náà lábàárẹ̀. ìbílẹ̀ torí bá bá yẹn yorùbá ọ̀bí gbólóhùn ní àwọn gbólóhùn méjì kan bẹ tó ń túmọ̀ àtẹjù àti àtẹjù ọlọ́run ti dàpọ̀ náà lọ́kọ̀ hàn ọwọ́ wáyé bẹ́ẹ̀ náwọn àdúrà lọ́kọ̀ hàn tó bí àyùmáwò àtẹjù àtẹjù àtẹjù àtẹjù ọlọ́wọ́ ń pa wà ní ẹgbẹ́ kúrò bẹ́ẹ̀ ẹwọ́dé bí àtẹjù ẹwọ́dé bí àtẹjù ayé alákọ̀ọ́kọ́ àyè márùn-ún ló ti wá ayé alákọ̀ọ́kọ́ sọ́tọ̀ lọ́kọ̀ ayé àìsí fáì ọlọ́wọ́ sọ́tọ̀ sí ìkúlọ̀ méjèèjì náà òun náà ni alìkísmù alìkísmù ẹlẹ́ẹ̀kejì ní àlẹ́ọ̀dọ̀wáìn alìkísmù àlẹ́ọ̀dọ̀wáìn alìkísmù àlẹ́ọ̀dọ̀wáìn ìsmù yìí kí ni túmọ̀ rẹ̀ òun náà ni àti ọ̀dọ̀wáìn òun náà ni àti ìsmù òun náà ni àti ìsmù ọ̀dọ̀wáìn òun náà ọlọ́run ti lé wa kóòtù méjèèjì nínú àlùkò àárín bí ẹ̀bọ̀lọ̀ dìbẹ̀ ẹ̀bọ̀lọ̀ dìbẹ̀ ẹ̀bọ̀lọ̀ dìbẹ̀ yẹn ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ ta sí èso mùsùlùmí ò sì gbọ́dọ̀ sí àti ìlú. sọ́ọ̀tù bá kọ́ ara ẹ̀ ti fún àìkọ́ náà wọ́n sọ pé tó ń máa ń tó ń há wùlà ìtàkùn pẹ̀lú náà fúnṣẹ̀kùn. fún máa ń tó ń há وتخرجون فريقا وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان تظاهرون عليهم بالإثم والعدوان onáàrin àti ètò ọ̀dọ̀rán onáàrin àti ètò ọlọ́run ìlú wọn bẹ̀rẹ̀ ọ̀dọ̀ aya náà kejì onáàrin sọ́tàlù máa ń da aya kejì ọ̀rọ̀ àbáta tó wọ́n aya jẹ́ ìwọ̀n nǹkan fún sànà àánú ọ̀wé náà sọ̀tù fún màánì masjidi wàlá alájẹ̀rì máa ń nà fún sànà àánú ọ̀wé náà sọ̀tù fún màánì masjidi الحرام أن وتعاونوا على البر والتقوى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ولا تعاونوا على الإثم والعدوان أيما كانوا يتدلون الله الله شديد العقاب yẹn tó bá jẹ́ agbọ́dọ̀ rí ọ níbi àtẹ̀jù àtìgbọ́dọ̀ rí ọ níbi àtẹ̀jù àyà ń sọ́kọ́ ni bákan náà sọ́dọ̀ bá ń rí àtẹ̀jù tù fún ọlọ́run ròyìn ni منهم يسارعون في الإثم والعدوان صورة المجادلة أي لك يجعلون رسولك ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ألم تر إلى الذين نهوا عن النجوى ثم ثم يعودون لما هم عنه ويتناجون ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول. بقنا لو قريت المجادلة أنا آية لكن آية في بدر ثلاثة يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول. أتينا كل ما نصر كلكلة تبدو واجب. àtúnyà tó máa sọ̀rọ̀ kẹlẹ́kẹlẹ́ tábì ìgbọ́wà ọlọ́gbọ́n ẹ̀rọ ẹ̀dẹ́wò níbi ọ̀rọ̀ kẹlẹ́kẹlẹ́ tá a máa yọ káàbà kásọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ́nì kejì wa lé àti àti ètò lè wà mẹ́ àbájú èèyàn tó lè tàbí jù mẹ́ bọ́lá bá ti kà wá lọ́wọ́ pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tàbí jù wá mẹ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ kínníkínní tí àti ètò wà mẹ́ òbí wa tó gbogbo nǹkan ìlú ni gbọ́dọ̀ tí agbára ìsan tó pàtàkì bẹ́ẹ̀ jẹ́ máa tó wọ wáyé tápátápátá onírìnlẹ̀ ìwé ìgbàwò ní sí bí àwọn ẹlẹ́sìn náà bí wọ́n ti tàbí ju àtàṣe ètò àti tí ìdáàbò amúwá bá wà tàbí ká máa ẹ̀gbọ́n abẹ́rẹ́kọ̀ àwọn ẹlẹ́sìn náà bí wọ́n ti ṣe àti àbí àṣe ètò àti tí ìdáàbò amúwá bá wà tàbí ká máa tába ti rí islam wá fún wa ẹtì máa kó ní ọ̀sán ti fún mẹ́ òun náà ti kò sí àti ìwò ní mẹ́ náà ìdí kan àwọn àwọn ẹlẹ́sìn tába ti ń sọ̀rọ̀ náà kán nípa àwọn ẹlẹ́sìn kọ̀kọ́já àwọn méjì náà àwọn náà ni ati ati ati àwọn kan ti àti ètò tí ọlọ́wọ́ wọ́n tó fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé àwọn awúrẹ́ láti ìdúná àwọn méjèèjì àwọn àmọ́tò ní aláti ètò tàbí ọ̀rọ̀ àwọn alẹ́kùn àwọn awúrẹ́ aláti ètò nínú àwọn méjèèjì àwọn yàrá ìbárakàlà òfin àwọn awúrẹ́ aláti ètò àwọn ànàtọ́rọ̀ àwọn ìbárakàlà òfin náà àwọn abẹ́wò àti ètò àwọn ẹjú pẹ̀lọ́lọ́wọ́ àwọn a àtijọ́ àwọn ẹ̀nàgọ́rọ́ pẹ̀lọ́lọ́ ẹ̀wò ẹjẹ́ ká wọ àtijọ́ àwọn ẹjú pẹ̀lọ́lọ́ àwọn àtijọ́ àwọn ẹjú pẹ̀lọ́lọ́ ọba kí ni wọ́n tó àti ètò tábàpẹ̀ká láti ètò orí pípí tí èèyàn dé kẹ ẹ má mú débẹ̀ kẹ ẹ tọ́kalẹ̀ tẹ wọ́n tọ́kalẹ̀ díẹ̀ á fún ipò tàbí ẹ bá tọ́kalẹ̀ tán àwọn jíù tí a ṣe ètò dé lágbára wọ́n ní kí ni wọ́n sọ wọ́n sọ pé ọlọ́run ọba tálíkà ni. Lọ́kọ̀dé sani àwọn ọlọ́run wọ́n sọ wọ́n ń wọ́n láláyé kò ní ká mú kọ́ lọ́wọ́ kò ní tí ó ọlọ́run bá sọ pé làbá ìsàmì àlọ́ ọ̀bẹ̀ wọ́n ní ọlọ́run ọba aláìní ni ó fàfíì. Ọlọ́run Wọ́n ti sọ púpọ̀, ṣùgbọ́n wọ́n tún wá kọjá àlà wọ́n ní àárí wà ní àwọn àǹfọ́lọ́ àwọn àǹfọ́lọ́ ló jẹ. Àwọn akẹ́lọ́lọ́ ń lò, àwọn ni ìrántí, àwọn ní àwọn ní ẹgbẹ́lẹ́yìn ọgbà fún kí ọlọ́. Sẹ́rí àwọn kìrìsìtẹ́nì wá dé àwọn nínú àtẹ́jù kìí tàbí ètò ìdáwọn in tí ọlọ́wọ́ ọba mọ́ra rẹ̀ kó fẹ́ ẹgbẹ́ ìjọsìn tọ́lọ́ ló wọ̀n fẹ́ àwọn ló kó lè bá dá tán àtúnlẹ̀mọ́ lára àwọn ní ọlọ́wọ́ ọba bí wọn ẹ bá ti bìrọ̀ ó fi ó lè kírun ó níyàwó ọba ti níyàwó yọ bá àbí bó bá máa sùn ó lójú ara nìyẹn àbí ọlábẹ́ ìyàwó ẹ̀ náà ní abẹ́nu wọn ó sì dá nǹkan pẹ́pẹ́ spam gbogbo nǹkan tí wọ́n tẹ̀lé lábọ́lọ́ ní máa yọ lágbára o òun náà máa gbé lọ́dọ̀ ìyàwó ẹ̀ pé dáàbò fún lọ́yà dáadáa àbí ọlọ́dà àjọ fẹ́ẹ́ ní pé àtẹ̀jù nínú àná ìtọ́nà ọba ló wọ̀ fẹ́ tọ́nà ọba wọ́n dà lókù lára ẹ̀ wọ́n nínú wàhálẹ̀ mọ́ra. sọ́dọ̀ mọ́ríyàmù Ayà tẹ́lẹ̀ wà tó ti tó ti dá ní sí. Ọlọ́run bá sọ pé. Dàníkà ìyẹ́ta bínú Máríà. Eléyìí ní ìta ọmọ Màríà. Ọmọlá làásìlà ní bí ìyá Ọ̀rọ̀ òfin táwọn ọlọ́wọ́ bá sọ fún wọn tá a làmọ́lẹ̀ fún wọn tá a pálásọ̀mọ̀ fún wọn tá a fún wọn tó ń gbé ọdún. Àkàdà lè láti àìyí àtàkìdà mi ń wá láti.

ìgbé bọ̀ ìlẹ́sẹ̀ fọ́lọ́mọ ọba tó pé mọ sọ̀wọ́ ní ti ọmọ nígbà tí wọ́n á lé sọ nǹkan dánwà pé ìwà ọ̀dọ́mà báwo ni màá ti wá pé mo ní ọmọ méjèèjì ó jìnà sọ́lọ́mọ ọba wọn. sùlùmọ́ṣáná nínú ìfọ́lọ́mọ. ìdá ọ̀dọ́ àmọ́ràn bá ìnàmáyà kúrò làwọn إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم أعطى الوكيل لهم وعلم àwọn ẹjú wọ́n ní aláìní lọ́lọ́run àwọn ni ọlọ́rọ̀ àwọn arùn ní a ní ọlọ́run lọ́lọ́rọ̀ àwọn ni kíni àwọn aláìsí sẹ́rí báyìí ní àárín àwọn nàtọ́rọ́ wọ́n ní ọlọ́run bí ma àwọn mùsùlùmí a ní ọlọ́run ọba ò bí ma ṣùgbọ́n ẹni tẹ́ ń pè lọ́mọ rẹ̀ yẹn kò ní jọ ọlọ́run ọba kì í ti báwọn wá sọ̀rọ̀ sí ẹni ń pè lọ́mọ rẹ̀ sẹ́mọ̀ pé tí ìsìlámù náà ọba tí ó lé ní tàwọn àwọn àti kọjá là á ní ọlọ́run òmú ìta lọ́mà òjìbí lọ́mà ṣùgbọ́n ìta ẹni ọ̀wọ́ ẹni àgbálẹ̀ ẹni iyì ẹni kọ́ wà lágbẹ̀ẹ́ bí bákan náà ìhà tí àwọn ẹgbẹ́ láì sí àwọn ẹlẹ́sìn ijú kọ sí àwọn ànábì ọlọ́run àti táwọn ànàbọ́ra kọ sí àwọn ànábì ọlọ́run sáìdì méjèèjì àtọ̀tọ̀ àwọn àwọn júù wọ́n máa ń pa àwọn ànábì ọlọ́run jẹ́ pàkópa àwọn ẹ̀kọ́ wọ́n ń pè ànájọ ọlọ́run lọ́lọ́run lórí pàgbèrè méjì àwọn kan pa àwọn ànájì àwọn jù àwọn ẹ̀kọ́ rá ní àwọn ọ̀pá àwọn kan ní ọlọ́run islam wá dé kọ̀pọ̀ àwọn ànájì ọlọ́run òbí apá wọn kódà kò pé ká pa àwọn tí wọ́n tẹ̀lé àwọn ànájì ọlọ́run ọ̀pá wọn ọmọ ọmọ yẹn ọbọ̀wọ̀ fún wọn kò gbogbo wọn lọ́rọ̀ báyìí ọbọ̀ fún wọn yìí àwọn ni ga ẹ̀dá ọwọ́ ìwú wo ẹgbẹ́ méjì tí àwọn ẹjú àti sí halal àti haram àwọn ọmọ ìlú àwọn ẹjú àwọn àwọn ní aláṣẹ́jù àwọn ẹ̀lọ́rọ̀ ẹwù nípa akẹ́kọ̀ọ́ jẹ́ halal àbí haram àwọn ẹlẹ́sẹ̀jù ọlọ́run fi ẹ̀jẹ̀ wọn látara wípé ó ti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní haram wọn ìyàlọ́jẹ́ fún ọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn amẹ́rẹ́ jẹ ìyàwó ìjẹ́ jẹ́ ohun ìjẹ́ tòlótòló ìjẹ́ màlúù òun èsì jẹ́ gbogbo àwọn nǹkan yìí wọn èyí nípa àwọn wọn ń wọn gbé jáde síta wọn ń export síta àwọn ọ̀gbọ́n jẹ́ ẹ̀rígbóni wọ́n rí kanú ìwé ẹ̀sìn wọn lẹ́nu tẹ́wọ́n rí àwọn nàfọ́wọ́n tí wọ́n lè jẹ̀tọ̀ wọ́n lè jẹ̀gbẹ́ ìdókòwò wọn bá wọn ni gbogbo àwọn kan lè yìí àjẹbọyìn ìlọ́tù ìsìláàmù wa bí ọwọ́ àmàlàgbèrè lé gbogbo nǹkan tó bá yẹ kó lè kú sábà wa ìsìláàmù lẹ́gbọ̀dọ̀ ọwọ́ sí nínú àwọn àti nínú àwọn oúnjẹ àwọn máa bẹ̀rẹ̀ wọn léèrè pé kí ni tó o lè fi ṣe ní ọ̀rẹ́ tó lè fi láàrin ilẹ̀ tó nígbà tí wàá ló mẹ́ta ló máa gbé hain hain hain hain yẹn ni pé kò tó nǹkan ọ̀pọ̀ lọ́dún fi ní hàn. bàbá ní ká ẹ̀dọ́ orúkọ oúnjẹ tọ́lọ̀ ń pè ní halali fún ánú ẹ̀sìn Islam sọ́jọ́ ẹ̀sìn ìfún mi kó ní kótó báyìí náà. kò ní ká wà pé ẹ̀kọ́ ẹ̀bà ìyá ọmọ kálọ̀ ní. orí ọmọ ìgbé àwọn máa wà lágbèdè méjì a ní àwọn nǹkan tó jẹ́ haram ṣùgbọ́n kò tó nǹkan àwọn nasọ́ra gbogbo nǹkan ní halal lọ́dọ̀ tí wọn kódà bí wọn bá rí pẹ́ tí wọn bá fi pẹ́ ní tẹ́ bá ti di di di di wàrà láì tẹ́ ti di wàrà fún dọ́ọ̀bì tẹ́ fi kẹ́míkà uh, kan sí lára tí ó rọrùn gbẹ lọ́kọ̀ yóò jẹ́ ti. àjọ wọn. àti àwọn àwọn jú ìbẹ̀dẹ̀ sí pé gbogbo nǹkan tọ́jà tọ́jà aláàmù ní lọ́dọ̀ tí wọn wọn lè jẹ́ tó ìdí nìyẹn tàbátọ́ lọ wọ́n gbogbo ìwà àwọn ìwà ìwà rírí àti ìwà tí ò dá ẹ máa wo àwọn jú àwọn ní abáàjì ìníwà wà wọn lọ́wọ́ ẹ bá mọ̀ pé wọn ò wọn ò ní wà rárá wọ́n máa pa ènìyàn nípa púpa kódà wọ́n ní ọlọ́wọ́ bá já àwòrán àwọn ènìyàn báyìí kó lè bá àyè ti fún wọn fáwọn láti máa lò wá ní ọbẹ̀nu ọbẹ̀nu àwọn àpòtòkọ̀ láti wọn nínú àwọn ìwé ẹ̀sìn wọn tó ìjẹ́kọ́jáde ó wà lọ́dọ̀ àwọn àkàmáà àwọn ọ̀gá wọn àwọn oníbìlà kékeré lórí àwọn bẹ̀rẹ̀ lọ mọ́ wọn jáde sáyé dáadáa wọ́n ní ọlọ́run ọba dá àwa ènìyàn wọ̀nyí yìí láti wá sẹ́rù àwọn ẹlẹ́sìn jù wọ́n sì mọ́ra wọn yìí pọ̀ sí wọ́n yìí pé èèyàn tẹ̀sẹ̀ wọn wọn ò kú ìtẹ̀sẹ̀ tó ń pè yàn ìtẹ̀sẹ̀ tó máa ti dá wà sí pé ẹ lọ́sẹ̀ àwọn ẹ̀kọ́ wọlé ìkọ̀kọ̀ wọ́n mọ̀ fún àwọn táwọn wà ń gbé nìkan àwọn ní ọlọ́run torí àwọn ọlọ́run fi dá wà yìí wọ́n ní yáá ti ká wá lórí ta lápá wọ́n ní òru ó lè bá ayé ti fún wa láti fẹ́ fáwọn náà lọ́mù dá wa láti wọ́n ní lọ́mù àti. lóbi jẹ́ pípé wọn ọ̀pọ̀ láti máa pa odidi ìlú kan pátápátá ó yẹ máa pé ìdí ni ẹ̀kan wà láwòrán ènìyàn lásán láti fẹ́ fáwọn. ìdí nìyẹn àwọn yẹn ìpakúpa ní ọ̀pọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tí wọ́n ti ń pa àwọn àdébí ọlọ́run nù ànípa àwọn ànípa iṣẹ́ ìtàn ẹ̀dọ̀rọ̀. sọ wá rí àwọn ẹ̀dọ̀rọ̀ níbi ìwà wọ́n tún tí wọ́n tún lágbára púpọ̀ débi pé ó ti bẹ́ẹ̀ dìde rẹ̀ wọ́n bẹ nínú ìwé wọn yí pé ní wọ́n gba ọmọ tí ọ̀sùn tó kọ́ tó kọ́ ọkọ̀ tó ṣe máa gba ọmọ tí ọ̀sùn kọ́ ọkọ̀ tí ò ṣe máa gbé ìwà ní gòkè àwọn ẹlẹ́sìn òkè ìwà náà tó ní ẹlọ́dọ̀ àwọn nàbọ́rà yìí tí mo ń ní ọ̀yàn jẹ́ òkú mọ́tì àbòsí mọ́tì ẹ̀tọ́ ọmọnìkejì náà ṣùgbọ́n tí wọ́n bá ṣe ní tí ọ̀dà sí ọ ọ̀nà méjì lọ̀rọ̀ lẹ́wà fẹ́rẹ̀ kan bá ṣe ní tí ọ̀dà sí ọ bá méjì lọ̀rọ̀ lẹ́wọ̀ ìdá ọgbẹ̀sán ṣùgbọ́n má kọjá ààlà tọ́ba gba onígbò kan tí wọ́n náà sì mọ̀ pé àpá àmẹ́ká láti dájú mẹ́padà ẹ̀yọ́ kan ẹ̀rọ náà lọ́wọ́ mọ́tì òkè méjì ó ní ráìtì òòrùn lẹ́sẹ̀ kankan níwájú ọlọ́run yẹn ni pé máa ń kọ́ nìyẹn ìsìláàmù ní máa ti kíni máa ń kọ́ sáyẹ̀dì kejì adóléke táyé ń pé ẹni tó pa ọ tó fi ọ ní sùdáyì ọ̀ lágbára láti lè gbá tiẹ̀ padà láàmù ní kan yá sálọ ọdún yìí o má tó pẹ́ lẹ́ẹ̀kejì sí ti ẹ̀gbọ́n yá bákejì ẹ̀gbọ́n lẹ́kùn lọ. ìyẹn ni pé ìsìláàmù wà lágbére méjì tàwọn ẹlẹ́sìn òkè àtàwọn ẹlẹ́sìn ìsàlẹ̀ tó wá wo ìnáwó níná alukùránì júwe fún abẹ́ agbègbè méjì lẹ́wà tó lọ́tọ̀ lè tẹ̀lá àyà 29 ọlọ́wọ́ bá sọ pé wàlá tajà àríyájà kàmà ọlọ́run bá sọ pé ń jẹ́ ọrẹ títa níbi bá ti máa máa ní nǹkan ìlú wa owó wa ilé wa mọ́tò káà wa màsín wa kẹ̀kẹ́ wa bàtà wa bọ̀wá fẹ́ lò ó mọ́tò àpò rẹ̀ tán mọ́tò ìjọ lò dédé wí wọn máa kó ìnira bá ọ jẹ́ fún alábòjú mi bí bàtà bàtà tá a rí lẹ́sì ọ̀sán ní fún wa owó wa lẹ́yìn mọ́ wàá wọ̀ ọ́ mọ́tì lò nílò òkúrò ọwá wọ̀ ọwá wíyẹ ìdúmọ̀lówó mẹ́kẹ́ ọwá gbéra láti olúyọrí mẹ́rin ọmọ wà dé bíbẹ̀ ọwá ní kò sí wàhálà ọwá ń wọlé ọyà ọwá ń wọlé ẹ̀kọ́ láti bẹ̀ tó fi dé bíbẹ̀ ìtọ́nà ọba sọ pé wà dáadáa mọ́tàbí tó ó tó wá ní ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تجعل يدك مغلولة إلى عنقك ẹnìkí ni wáá dé inú eléyìí ní bàbá rẹ lókùlókù kọ jí màá tẹ̀lé ní kọ́mọ́ bá àti ìdìbò kú tí láti orí ọdún òní bọ̀ máa fẹsẹ̀ ní dé ibẹ̀ yẹn màá tún àwọn bàtà díẹ̀ mọ́tìrì díẹ̀ àtúbọ̀ díẹ̀ kọ́mọ́bà ti tètè kó àlùkùrá ní ní mọ́tẹ oòrùn mọ́tẹ tòkè mọ́tẹ tàlẹ̀. wọ́n bá sáré sí ní bọ́mọ́ ní yẹn sí ní níwọ̀n àbá má wọlé má bàbá tẹ̀sẹ̀ kan. ràgbèdè méjì ẹ̀sìn ìsìlámù bó ti wá fún alábòjì òbí bàtà bẹ́ẹ̀ náà ló jẹ bẹ́ẹ̀ náà lásán wúwo bẹ́ẹ̀ náà lọ́kọ̀ bẹ́ẹ̀ náà ní kéyìn gbogbo kéyìn ló wà agbọ́dọ̀ wà lágbẹ̀rẹ̀ ní ìlú láti máa lò náà tó jẹ́ títí àpọ̀ sínú àwọn aláṣẹ tàbí aláṣẹ ìlú náà ẹ̀yìn lọ́wọ́ wa ẹ̀jẹ̀ ká lọ wo àwòrán àwọn àpèjúwe torí pé bá wá sọ fún àwọn tọ́pìkì káàbá sí ìjà tí ó ti mọ fẹ́ já sí kò ní yá lọ kí ààrẹ sí ìgbàgbọ́ nínú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ dáadáa orí náà báyìí a wà ní àárín gbùngbùn àárín rẹ̀ àti wọnú náà aláàdìwọlé wíwọ lẹ́yìn ní èdè kò yí wa dáadáa abẹ́wò àwọn àwòrán àwọn ìkámpò tí ń bẹ láwùjọ wa lákòókò náà wà yìí tọ́ máa fún ọ lákọ̀ọ́mà náà wípé àti ilé eléyìí nínú ẹ̀sìn táwọn máa máa gbé àti ìdílé ìjẹ́ nínú Islam ẹ̀yin mùsùlùmí tẹ̀sí ilé ìdílé ní bàbá àti ìjẹ́ àwọn ní àwọn foundation mẹ́ta tí ó jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ fún adáàbí máa ń mú àwọn àpèjú ìrìn wá fún wa àpèjúwe foundation àkọ́kọ́ òun náà ni pé àlèsìdáàmù ìṣe ìrìnà tó ń ná aláti ọ̀yẹ̀wò ha ágàmì ha àlèsìdáàmù ìṣe ìrìnà tó ń ná aláti ọ̀yẹ̀wò ha ágàmì ha ó ní pé kí nìyàn máa ń mọ̀ lọ tẹ̀ta nǹkan kan nínú súnà nàbì sallallahu alaihi wasallam wọ́n wá pé eléyìí nìkan kan ṣoṣoṣo náà ni màá máa dídè bẹ́ẹ̀ sì ni nǹkan ti wà tánàbí ti ju èyí lọ abòjúwe ànábì ti fẹ́ méjì papọ̀ ọmọ ẹlẹ́lẹ́ yìí máa lẹ́lẹ́ bí ti ń lo tòkè òun ló ti ṣùgbọ́n tòkè yẹn ni máa ń lò dáadáa àwọn ní ìgbà wọn ọ̀rọ̀ kan tọ́tọ́ fún agbó ló sàlẹ̀ náà lẹ́ẹ̀kan ní abẹ́ bíi kẹ́ni kan wá ní ìdìbò gbogbo tí máa lò dáadáa òun òdò má ìgbóló lẹ́ẹ̀kan abẹ́ ẹ̀mí ti yẹn lòun ti kìlù lòun ò mọ̀ àpẹẹrẹ tẹ bá ti dúró lọ́dọ̀ ẹnìkan tí bá ń ti irú ẹ̀ lọ́wọ́ pé aláṣẹ jù ní ọ́ bàbá ló tẹ́lẹ̀ lọ́wọ́ pé aláṣẹ jù ní ọ́ bàbá àtẹ́ àwọn àwọn àní àdúgbò méjì àbújúwe àkọ́kọ́ lórí ẹ̀ ó náà rí sọ̀lá tó ń bímọ àti kọ́bẹ̀rẹ̀ ìjọwà káwa kí ohun júmọ́ àdágó mẹ́jọ àárọ̀ tàbí mẹ́jọ káwa fi ní ìlànà àti ní gbogbo lọ́dọ̀ tó ayé ohun júmọ́ ọlọ́pàá fi àti ìgbàgbọ́ ìwọ́nú net àìbẹ̀rẹ̀ wọn net ẹ̀dẹ̀ rẹ̀ wípé náà ìwọ́n fún àwọn bẹ̀bẹ̀ yẹn àwọn agbègbè ní àdémọ́ bí àti ìlú wà ìtàwọn fẹ́ta bẹ̀rẹ̀ fífi nìyẹn àti ní máa fi àti ìbò náà wà áfọláwòrán àti ìbò náà tọ́báyá mọ́tà sí ìdúró kí o pé aago mẹ́jọ mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá àárọ̀ ẹbí jùmọ̀ jùmọ̀ àti wọn bí wàá yóò aago mẹ́jọ àárọ̀ fi aago mẹ́sàn-án náà ní a máa tó ọwọ́ àti mẹ́rin wọn máa ti lọ láyéláyé ẹ̀tọ́ wọn pé aláṣẹ ìdùnnú ọ̀rẹ́ ti kọ́ lẹ́tà àti bẹ́ẹ̀ náà torí ti alẹ́ ẹ̀rí ló fà á ní Muslim lóòótọ́ àdéhùn tọ́tọ̀ fún wa tó ń fún wa lóòrùn ó fún wa lóòrùn ọ̀pọ̀ yàrá ó jẹ́ ká gbóró òun wípé ànábì kíù fọ́n kí o sọ máa pé ó dá wa lórí omi yí wa dájú sáká padà bí kíù júmọ́ lọ́wọ́ àwọ̀ ṣùgbọ́n ó jẹ́ ká gbóró òun wípé ànábì kíù júmọ́ kò jẹ́ ká fún wa pé ń ṣe ní gbogbo ìgbà náà kódà adún ní àwọn ẹ̀rí mìíràn tó fi yé wa yí pé kìí sí ìgbàyà ní wájú jùmọ̀ àlìsọ̀lá tó pọ̀ sẹ́lá hadith amẹ́ríkà ìṣàwọ̀ kàǹtì ṣùgbọ́n àkíyèsí kan wà mẹ́ta dòwò ẹni tó gbé hadith wa mọ́n wa mọ́sùn ó ní àkọ́lé àkọ́lé tó gún yẹn lábẹ́ ló ti mú hadith yẹn wa àkọlẹ́lẹ̀ ni yọ́ máa jú èrò ń gba ẹni tó mú àdéjì wá pé ìdí tí mo mú àdéjì ní wá mo bẹ́ẹ̀ fi ti ẹ̀rí lórí àkọlé tí mo mú wá yìí ọ̀yẹ́dẹ́ká ka àdéjì wọn nípa ẹ̀ mo ṣe àjáde tó ilẹ̀ jáde tó ilẹ̀ jáde lórí àbílá متى كان رسول الله صلى الله عليه وسلم يصلي الجمعة قال كان يصلي ثم نذهب إلى جمالنا fananharuna fanurikuha fanurikuha náà ó ní wọ́n fi jágbé fún àtìlá wọ́n fi léèrè ìgbéǹgbà wo ni àdábì máa kí a máa ń kírun tábáwá kírun tán sọ́lọ́lọ́wà ní ìrọ̀sẹ̀lá alùpùpù wà darí lọ níbi àwọn nǹkan kan wa ẹ̀jẹ̀ àpò nínú àlàáfíà àpò àlàáfíà bá wọn náà eléyìí ẹ̀rí ṣùgbọ́n tó mú ẹ̀rí wa ìdájọ́ mẹ́rin ni pé lọ sí ara nǹkan wa àwọn wa nǹkan tóbi wípé ọwọ́ àwọn làwọn

nígbà tá a máa fi nígbà tí òun bá yẹ àtàrí láti nǹkan bíi after twelve àti one o'clock náà ní price well ọwọ́ akó àdéhùn abẹ́. náà torí pé àdéhùn yẹn ó tún máa pé bọ́yá ó rí bẹ́ẹ̀ àbí ó bẹ́ẹ̀ làbùsọ̀ pé wọ́n dá lè máa ń kí ẹ̀kọ́ kan bùkátà rẹ̀. pàápàá jùlọ àwọn ìlú aago mẹ́sàn-án ni a máa bẹ̀rẹ̀ ẹsẹ̀ pẹ̀lú àwọn civil servant mẹ́ta àárọ̀ ni a máa bẹ̀rẹ̀ ẹsẹ̀ ní ojú mà lọ́dọ̀ irú dùbà yìí fún wọn náà bá fọwọ́ bẹ́ẹ̀ a lè rẹ́kọ́mẹ́ǹtì fún ẹgbẹ́ wọn kí júmọ́ ayé ti fọ́ kí before nine torí pé kan tó darí ní seventy five rọ̀lẹ́ àbí four júmọ́ ó lè gé ó lè fọ́ mọ́ lọ́wọ́ a lè rẹ́kọ́mẹ́ǹtì fún ẹgbẹ́ kí ìwádìí ibi àwọn àmúyí tánà bí òkè púpọ̀ sọ́lọ́bọ̀ àdìgbò sẹ́nà àwọn àfin náà làwọn afẹ́ gbé kalẹ̀ fi náà láti ilé ìwà dá họ́wù họ́wù họ́wù họ́wù họ́wù káàkiri àwùjọ àwọn ènìyàn àwọn èèyàn wọn gba bí bàtà ń gba igbá omi igbe náà tó ní tuntun lé o wọ́n tún ní júmọ́ à èyí o wọ́n tún láàárọ̀ ní júmọ́ o kí ló ń tọ́ bá ti bá ń sìn aláṣẹ kí ló aláṣẹ àbójúwe àti ènìyàn tó ń bá àbójúwe náà ó náà ní àsọlá tó ti ní àárín dáàdì mani máa gbọ́ dáàdì mani òru ibi alákọ̀ọ́kọ́ náà ká máa kírun júmọ́ à dáàdì mani láàárọ̀ alákùn gbogbo ìgbà àárọ̀ láàbà kírun júmọ́ ó ti dáláde tó bá kí lẹ́gbọ̀n kan ṣe dáláde ọ̀ka àwọ̀ bẹ́ẹ̀ náà ni ká máa wọ bàtà kírun ní gbogbo ìgbà àti ìdílé gbégbé gbogbo ògbà àgbọ̀dọ̀ máa wà láti ọ̀rẹ́ ọwọ́ mẹ́rin ìgbò sáà lè pẹ́lú ìyàwó yá فإنهم لا يصلون في نعال ولا خفاف فإنهم لا يصلون في نعال ولا خفاف أما ما يوضع لهم سنن أبي داود رحمه الله Ibi òkùtù ọlọ́run sọ ibi ẹ máa ti jẹ́ àwọn ajú. Ẹ̀yà pàjú wọn o, lórí àwọn wọn o, ó lè jẹ́ kí ọ̀pá àpá ìjọba lára rábẹ́ tàbí àbáyé wọ́n bọ̀ bàtà lẹ́nu wọ́n àwọn òní fún òní wọ́ bàtà ti àjọ àrà kí ni wọ́n á yí pé wọ́n máa kí irun sínú bàtà ní gbogbo ìgbà àti irun gbogbo gbogbo rẹ̀ bàtà láti máa kí tí wọ́n ti á sọ di àbọ̀ bàtà àbọ̀ gẹ́lì àbọ̀ bàtà ó ti di aláṣẹ ìgbòho kí ló bàtà fi ní ọlá ṣe ètò ẹni tí wọ́n ti fi bẹ́ẹ̀ oníṣẹ́ tó ọlá ṣe ní rẹ̀ títà lẹ́bàá Muhammad sọ̀rọ̀ àìsàn ó kírun lẹ́ẹ̀mí gbogbo ọ̀nítà méjèèjì alábi fi kírun yìí alábi kírun lẹ́ẹ̀ tọwọ́ bàtà alábi jẹ́ kírun lẹ́ẹ̀ jẹ́ ọ̀wọ́ bàtà mú jẹ́ dùn àwọn máa wà abúlé tó gbẹnu ni pé kò sí ẹ̀rí kankan fún ayé tí àná ti máa fi bàtà kírun nù lé sọlọ bàbá ìpìlẹ̀ ni pé kì í fi bàtà kírun nù lé rẹ̀ ìpìlẹ̀ náà ẹ̀dẹ́ka wọ àdìsí ọwọ́ àánú súnáyà àbí ìdàwó àtẹlóyìn náà ó ní wàsàfì fàánì àwọn ìpínlẹ̀ sàáyé ní àdàbí àìjẹ́sìn ní ọ̀rọ̀ قال رأيت رسول الله صلى الله عليه وسلم olóòjì ti ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ yìí ti kí àgbàdà fún ọgbà pé ó ti pé yorùbá olóòjì àdẹ́bì lẹ́sìn kírun pẹ̀lú bàtà mo tún rí lẹ́sìn kírun lẹ́sìn òwò bàtà ẹ̀ méjì jẹ̀ láti صلى الله عليه وسلم هذا الذي قبله حديث ابي هريره رضي الله عنه كما اعلن ابي داوود مثل هذا ان رسول الله صلى الله عليه وسلم قل له وما طيب اذا صلى احدكم وما كيف كان هذا إذا صلى أحدكم إذا صلى أحدكم أين كان يدركهم Fàlá. Fàlá yàtọ̀ àlẹ́ ìlú ayé méjì. Wọ́n ti fi bàtà rẹ kọ́ tún wẹ̀ o. Mẹ́lẹ́ bí wọ́n kú bàtà rẹ kọ́ fẹ́ máa kọ́ máa wo méjì ń bẹ̀rẹ̀ o. Àlábì ní ẹnikẹ́ni tó bá ti ń lóyún kọ́ máa kú bàtà rẹ fẹ́gbẹ́ o. Wàlá ayé báyìí. Ó sì máa kú sí ẹgbẹ́ òsì rẹ̀ bákan náà. Tàtàkùn ayé mi ni onídẹ́nikẹ́ni ní bá bẹ́ẹ̀ kí o kọ́mọ́ kó bàtà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ ẹ̀ kó o má kìí sọ́tún kọ́mọ́ kó lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ kó o má kó lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti sọ́ fún wẹ̀ ẹgbẹ́ ọ̀tún tí ẹni yẹn o ti kó bàtà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tí ẹni yẹn. ilà aláyàwó àyàtà yìí àná. àyàtọ̀ lẹ́sí pé kọ̀sẹ́nì kankan lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ lọ lótú sí àlàfo ẹsẹ̀ rẹ méjèèjì tó ẹni tó ní akọ́nà sádà pẹ̀lú ilé ṣé kí ló sọ fún àwọn ẹni kí ló láìwọ́ bàtà ní sọ́dọ̀ náà bá yẹ. ilé ìjà tó bí wáyé pé ṣe ti láàrú wá gba òwe máa ẹ̀sìn láàrú pé bàtà làwọn máa rò kiri láàrú bàtà káàkiri tó nípa báyìí ẹnikẹ́ni wá bẹ́ẹ̀ pàtàkì òun lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọdé láti wá sóòjì yídà wọlé tó ní mọ́tò tí ó sì tó mọ́tò síwájú mọ́sálásí gbẹrẹgbẹrẹ tí bàtà rẹ̀ ní tẹ́lẹ̀ rárá yóò fi kọjá láti rí mọ́tò àti màsí rẹ̀ tó ń bọ̀ inú mọ́sálásí ọ́ ìkànnì ẹ̀ o dókítà pàtàkì òní ẹ̀ òní mọ́sálásí ọ́ kọjá sí wípé hmm, bàtà méjì ni ó ní yọ máa wò ká káàkiri yọ máa mú bàtà èèyàn náà lọ́wọ́ káàkiri bí àgbè bàtà wà dá ìgbè mú máa fi bàtà káàkiri ráàpù ní oṣù tí ní oṣù nánàbà tí oṣù tí ní oṣù yóò ṣe lọ́wọ́ ní o wọ́n ti mọ́sálásí tó wá sí bọ́ bàtà tí ń bọ̀ bọ́ rà láti lé sílẹ̀ náà tó wá dáwọ́ ní mọ́sálásí wà kí tuntun ní ìdùnnú lọ́wọ́ yóò àti ọ̀sẹ̀ wáyà bẹ́ẹ̀ sì ni ká bá ti rí ilé ìyàwó yìí pé àtẹ̀jù ni o àárín tá a ti jọ ọ̀sẹ̀ tá a ti jọ náà àwọn tó jẹ ẹlẹ́sìn àti ọjà tó jẹ nínú náà eléyìí ni àwọn àyè dájú títí pàtàkì hàn fẹ́ bá ń gbọ́ wa ó máa rò wọ́yà ń ta owó ìlú pàtàkì hàn kódà àmọ́ sí ìyàn síbẹ̀ ní wa ṣùgbọ́n àti kọ̀ǹdíṣàn ti fún ẹ̀. àwọn àyè tó ti pàtàkì hàn àwọn àyè tó bá ti àwọn àyè lánàá ti pàtàkì hàn sọ̀tọ̀ lọ́wọ́ ọ̀nà wa ń ìbálá ti lọ kí ayé ìbọ́ bàtà ń bẹ̀ yẹn tí bàtà yọ bá ti nílò sí lábẹ́ fẹ́ẹ́ bá ń bọ́ bàtà ń bẹ̀ yẹn ìgbà yẹn láàpẹ́ ti nínú ẹ̀yìn gíga àìbọ́ bàtà ń bẹ̀ ìwọ́wọ́ bàtà ó tún máa parẹ́ láti ẹgbẹ́ bọ́ bàtà yọ òun wá bẹ́ẹ̀ bí ọ̀dọ̀ sí ẹ má bọ̀ tí ọba ti lọ sí ẹ má bọ̀ abẹ́ sọ̀rọ̀ láti jẹ́ náírà àwọn bọ́ lẹ́yìn àyìn àyìn àyìn bíi tí bàtàrí ọba ti dọ̀tí má bọ̀ torí pé àyè tẹ́tí fẹ́ kírun yẹ ọjọ́ àwọn àyè lánà mi ti kírun sọlọ bá wà ní mọ́tàlá bí ànábi ìgbẹ́ nínà sọlọ bá wà ní ìgbẹ́ ní. wọn ọ̀rẹ́ kọ́lá àwọn òkì ẹ̀gbọ́n mi wọn òkì má dàbí àdágbé òkì ọjà ìgbẹ́ ìgbẹ́ lásán. àárín báyìí ètò bẹ́ẹ̀ náà ni bí àbáwá nínú iṣẹ́ rẹ̀ àbáwá lóko àbẹ́kí olóko ó ti di ọgbọ́ bàtà oníṣẹ́ ẹ̀wà àbúrò ní pápá orí fíìd àwọn máa sùúrù abẹ́kẹ̀ lórí fíìd àti ìdíkà bó bàtà bàbá tí bó bàtà òun ti bídí àyẹ̀yọ̀ náà bó tó lókùn súnmọ́ àwọn ìdílé yìí bàbá lọ sí tá a ti máa kírun yìí àwọn ìní ọmọ bó bàtà láti àbáwọlé kí náà bó bàtà kó o bàtà kírun gan lọ́dọ̀ àjù ń bẹ̀ pàápàá jùlọ tọ́ọ̀bà mú ìtẹ́kẹ̀kan lọ́wọ́ tọ́ọ̀bà bàtà tẹ̀yọ́ tọ̀ àwọn àyè láti lè fi pàtàkì ọ̀rẹ́ ní àkọ́kọ́ àwọn àbòsílẹ̀ tó ń bẹ lábẹ́ àwọn ọ̀nà táwọn èèyàn gbà ṣe àti ìláwùjọ wa ọ̀nà kí òun náà ní àgbọ̀ yóò sì àgbọ̀ yóò sì sí àwọn ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ bá a ní àgbọ̀ tí a bá ti gbọ́ yí lára àwọn ìtẹ̀rí àwọn gbórí ìtẹ̀rí àwọn ọ̀rọ̀ àwọn evidence tó wà ní Kùránì àwọn wà ní sunna àjáde yọ ọkọ̀ yọ̀dá láti jò ẹjọ́ pé láti ju ebi eléyìí náà àbújú rẹ̀ àkọ́kọ́ òun náà ni hadith alàrẹ̀bá ọdún sàárẹ̀ كنتايا فإنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين فتمسكوا بها وعزوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. نعم. إيه إذا ni pé nínú àwọn وكل ضلالة ní ضلالة bọ̀lá aláti nínú wàkúlù náà ni kúlù bídà ọkùnlà ìdá àti ńgọ̀dà àgbọ̀yí òbí mẹ́fẹ̀ yọ fún ìtumẹ́lẹ̀ anábì wa sọ́dọ̀ bá wà ní ìwọ̀sánná ó ní gbogbo sẹ́pẹ̀ ní bídà ó náà ni ojú ọ̀nà àlù ní o gbogbo ẹni fẹ́ tó bá ti bọ́ ìlú sẹ́pẹ̀ gbogbo tó bá ti jẹ́ bọ̀ láàrín ọlọ́run bọ̀ ọ̀gbá ni ọlọ́run bọ̀ ọ̀tún ti kankan inú tẹ́lẹ̀ rẹ̀ kódà kò sí àlórí ẹ̀. àgbékalẹ̀ ọlọ́run anábíwá yìí àgbékalẹ̀ anábíwá Muhammad sọ̀rọ̀ bá wà ní ọ̀ṣun tó ní wà fún ìtàbí àti sọ̀là gbogbo tẹ́kùn ìdílé àánú ni àwọn kan gbàgbọ́ yóò ti bẹ̀ ọ́ àgbọ̀yé òṣìbẹ̀ ni wọ́n ní gbogbo tẹ́kùn ìdílé àkúrò gbogbo ẹnikẹ́ni wá ní mídíà káfíìrún billahi al-azim alladhi la ilaha illa huwa ẹnikẹ́ni wá ní mídíà káfíìrún wọn ò ṣe fẹ́ sí wọn jẹ́ mọ̀ pé wọn kí lọ́ba tí wọ́n fi sọ bẹ́ẹ̀ wọ́n ti rí pé tọ̀ gbogbo gbọ́dọ̀ ara tó náà gbọ́ yé gbogbo ìjọba àní ẹ̀wọ́dé náà wò ẹlọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ara tó Al-Qur'an kódà nù súnà àjẹsí sọ̀rọ̀ bá wà ní ọ̀sánná ọ̀pá kẹ́tọ́ mi ara tọ́ba tí wọ́n á rí máa ń nì láti wá gbogbo náà lẹ́rú lórí kẹfìrí nìkan àti ìlàbù lórí pé o ti gé ìtumọ̀ kejì o ti gbó dànù ìtumọ̀ kan náà ló ọ̀ràn yẹn ti ọwọ́lọ̀ mú yé ẹ wo àwọn àyè tó wọ́n bá ti lo dọ̀láàlù tó ti lò ní kúkúrú ó wà láàrín kùránì dáadáa lóòótọ́ lọ́jọ́ bẹ́ẹ̀ náà ni àwọn àyè tó wọ́n bá ti lo dọ̀láàlù ní tí ò tó kúkúrú ó wà láàrín kùránì bá kan tọ́ba tó wá rí máa nì ajẹ́ pípẹ́ á máa sọ pé bídí àtọ́ bá jẹ́ kúkúrú kúkúrú náà lọ́wọ́ ẹ̀jẹ̀ bídí àtọ́ bá jẹ́ kúkúrú dọ̀láàdù rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ń tó tó kúkúrú ìtàwọn òwe nì. ẹ̀jẹ̀ lọ́wọ́ wọn lè àti ìlú àyà tẹ́ǹtì sílé pẹ̀lú pọ̀ bọ́lá tó ròyìn. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون sáàkiri náà ní شفاعتهم شيئا لا تغني عني شفاعتهم شيئا ولا يغني

لفي ضلال مبين Onígbóná báyìí ní sáré fọ́ọ̀mù, ajẹ́kókò náà ti di ẹlẹ́wọ̀n ní ìlànà. Sẹ́mínà bá ti lè fi sẹ́ǹtì lẹ́yìn ọlọ́run bá sẹ́ǹtì lẹ́yìn ọlọ́run bá ìgbà fún ìgbọ̀ láàrin mú. Ẹni pé bọ̀dáàrùn nígbà yọ̀ tún bẹ̀ sí kèrò. Súlọ́tọ̀lá àárín alágbèwà ìwà yìí wọ́n ayé kó lọ́tọ̀ sẹ̀lá nígbà tó ń ti dáwà fún àwọn èèyàn rẹ̀ tí bàbá rẹ̀ náà jù wà ń bẹ̀. وإن قال إبراهيم لأبيه آزر أتخذ أصناما آلهة إنما في أولتا أبن أولتا كبير mo ní ìdẹ̀yìn bàbá mi kí ló dé ẹ̀dùn sí òòjà ẹ̀dùn olóluwa إني أراك وقومك في ضلال مبين lórí ẹgbẹ́ ní olóòrùn ní bàbá àgbọ̀n ní ilé o àti gbogbo àwọn àjọ yìí ẹ̀sùn wà ní ojú ọ̀la lẹ́yìn tẹ́ wà ní gbogbo lẹ́yìn pé bọ̀dá ní sọ́ọ̀tà ní àárín àti sọ́ọ̀tà àti àtàwọn àyè ó túmọ̀ sí gbogbo ẹ̀ ó túmọ̀ sí kéèké ó túmọ̀ sí ìdí òkú kéèké alábàá yóò tó máa ní ìlú àti ọ̀ṣẹ̀lá ọ̀ṣẹ̀lá àyà táàkì àyà 18 àyà ṣọ́ọ̀bù yóò tó àyà kẹjọ ó tó bá àyà táàkì náà إِطَالَ لَإِطَالُ لَيُوسُفُ وَأَقُولُ àwọn ọmọ ẹ̀yà ilé tó gbogbo pé ibi tó lọ́nà ọba tàbábá fẹ́ràn sí àtàbúrò ẹ̀ wọ́n fẹ́ràn ọmọ wọn fẹ́ràn ọmọ jà wá lọ àwọn láti pọ̀ jù ní ibi tí ó fẹ́ràn àwọn ẹ̀sìn. Àwọn ọmọ bá ní bàbá àwọn ti sọ nù. Ṣé àwọn ọmọ tí ẹjọ́ rẹ̀ àkókò tí wọ́n fẹ́ lórí àkókò na wọ́n ní bàbá àwọn ti sọnù àánú tí wọ́n mẹ́rin ní pé ó ti tàbò torí pé ó ti ti fẹ́ràn ara ọlọ́mọ bí ju àwọn ọlọ́mọ tọ́pọ̀ àwọn tá a pọ̀ tó báyìí tó bá jẹ́ kí ìwà ọkùnrin tá a tàǹfààní àwọn tó ń ló ti ọba tọ́fẹ́ fẹ́ wọ́n ròyìn obìnrin ọba wọ́n fi bọ̀dá àdòròyìn ẹ̀ ilé ẹ̀dí káfíọ̀ àná ọ̀pọ̀ ọ̀la ní ìwà قد شغفها حبا إنا لنراها في بلاد àgbọ́yé òṣìṣẹ́ náà ní ìpìlẹ̀kì tí ń bí àti ìlàwọ̀ àgbọ́yé òṣìṣẹ́ àgbọ́yé òṣìṣẹ́ náà gbọ́ ọ̀tún ìlàbẹ̀rẹ̀ àti ìgbọ̀lára lọ́sọ àfẹ́jù lójú òkú àti ìdáwòlọ́ gbogbo bíbíà kọ́ni gbogbo gbogbo bíbíà kọ́ni gbogbo ìdílé ẹ̀mí gbogbo rẹ̀ náà ní ojú òtò gbogbo àmà nínú bíbíà gbọ́mọdé gbogbo gẹ́gẹ́ bíbọ̀ láàrín ó dé gbogbo gẹ́gẹ́ bí lọ́la títí túmọ̀ sí tí òkú tó gbogbo bàtàrà náà eléyìí ni àpèjú ẹlẹ́ẹ̀kẹta báyìí òun náà ni adéèkù níbi lílo bátíkà àwọn ń ta gbóyún nínú súnà ìdájú sọ̀rọ̀lọ̀ àti níbi máa lo ìtumọ̀ ọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀ náà tó àgbà sọ̀rọ̀lọ̀ àti sọ̀rọ̀lọ̀ àti sọ̀rọ̀lọ̀ àti sọ̀rọ̀lọ̀ àti sọ̀rọ̀lọ̀ àti sọ̀rọ̀lọ̀ àti sọ̀rọ̀lọ̀ àti sọ̀rọ̀lọ̀ àti sọ̀rọ̀lọ̀ ọ̀yà òun náà ní tó wà ní hadith àbí ìdáfẹ́ náà kó lórí pàṣẹ hadith yẹn ibi tí àti títí wa fi practice and practice bá ti practice ní tó ní àkà òun náà ní àgàtà tá a máa ń wá tàbí kí òun sutura àgàtà tá a fi ń tá a fẹ́ kírun tá a lè wá ní wàhálà kírun bóyá kò ní o bóyá ti nínú àgàtà yẹn náà àwọn èèyàn fẹ́ practice ní sunna yẹn. ṣùgbọ́n àti ìlú mọ́lẹ̀ ọ̀ láti jù bá ti wá dé bẹ́ẹ̀ olóyè gbọ́dọ̀ máa pẹ àwọn èèyàn láti èkì torí pé láti jù bá ń lọ sí ọ̀bá lẹ́ni máa dá padà yọ gbadé pé ọjà padà ní ọjà ní ìwọ náà mọ trin rọba báńkì yẹn rọba bí bá rárá tó tá ń bá bẹ lọ bá ti agbára rẹ̀ kí yóò dé ọjà ọ̀rọ̀ tó dúrà yẹn àmì bẹ́ẹ̀ عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم يصلي فإنه يذكره إذا كان بين يديه مثل آخرة الرجل نعم على النبي صلى الله عليه وسلم أما أقول قال مسلم قال مسلم نوبة حديث نوبة wọ́n ní ànábìbọ̀ yìí pé kí ẹnikẹ́ni bá ti di tọ́bẹ́ kírun kọ́yà gbìyànjú láti ní àgàgà níwájú òjò òjò náà àlejò wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàn kankan tó yẹ kí pé ó kéré ká wọ́n yẹ kí èèyàn wá síwájú gbogbo tí wọ́n jẹ́ òjò òjò òun náà ni a fi rọ́tò rọ́ gàárì ẹni yorùbá ẹni gàárì kìíní tí a máa gbé lórí ẹni tí a máa bẹ́yìn tí a máa jẹ́ kó tàbí rà gàárì ẹni bí pákó ni pákó náà ti kò mẹ́yìn lè lọ ìyẹn lè pa lọ sí lára kọ́ bá ti máa ta ìrìnà ìní àwọn máa ń gbé tó yẹ ẹgbẹ́ tí a bá jókòó náà yóò fi lè jẹ́ pé èèyàn máa rí nǹkan fi eyín lẹ́yìn kò lè jẹ́ kẹ́yìn òróyìn tẹ̀mù pé wájú àti tí ó fẹ́ mú wájú láì ẹ̀yìn ẹ̀rẹ́ ìyẹn lè ní àbá máa dáadáa ó lè fẹ̀yìntì báyìí kó tún dáwọ́ fún bá lọ láàrin kan arábìnrin tó ọ̀bá wá rí ó ti èkèrè náà sọ̀rọ̀ bàbá yóò fẹ́ láwọ́ kéré náà tó lè fi ṣe àgàgá ni ṣùgbọ́n àti ìta abẹ́mú jáde fẹ́ yẹn òun náà ní àti ìtawọn èèyàn mú wá látara yóò pé ọbádá àmàtàlá tí kò mí báyìí ọ̀dájọ́ súnà náà yọ mọ́kò tí ma pé àwòrán àti ìlú wà pẹ́ gàárì ẹ̀sìn náà bí náà ìdàn bí báyìí sọ́lọ́ bá wà yìí ó ní ìlú oníṣòwò mẹ́ lórí pé tó wà abẹ́lẹ́bù dáadáa ni kí ni wọ́n ń gbọ́ngbà náà jama ẹ̀ṣin ọ̀dẹ̀bẹ̀ kí ní pápá bóyá lórí sí ìjọba ẹ̀ṣin ẹ̀rọ wà mẹ́ bọ́ọ̀ wà ní kẹta lórí dàdàdà lọ gbé kí ní tó gbé lórí ẹ̀ṣin rẹ̀ yìí àwọn kan wá dé rí tí wọ́n bá kọ́ wá sí gẹ́gẹ́ bí kíní gàárì ẹ̀rí bá ti gbogbo wọ́n ti fẹ́ máa ṣàfọ̀mọ́ wọ́n fẹ́ máa gbọ́lá kan fún gàárì ẹ̀ lẹ́yìn òun ló fi kí òun gbé kí lọ́ba tí wọ́n fi sọ yẹn wà láwọn ní òru tọ́ ọba ti rí ìdàkánà bẹ́yẹn yàtẹ́yìn mẹ́tìlú áfẹ́ mẹ́tìlú áfẹ́ rọ́ṣẹ̀ rọ́ṣẹ̀ tí nǹkan báyìí báyìí bá ti wà wájú tó bá ti rí gbà tó bá ti rí tò kò gbé wa jẹ́ ní pé tó wà abẹ́lé bẹ̀rẹ̀ lọ́sẹ̀ láì sàn sọ̀rọ̀ lọ àjò. àwọn àdìsọ wáyé nípa sójú àbámọ̀ sọ abẹ́lé máa ń kí òun nù mọ́sálásí àjẹ́sì sọ̀rọ̀ lọ àjò. wọ́n ní sáà bá pè ọ́ tán ní a bá pè ọ́ tán ní mọ́sálásí àjẹ́sì sọ̀rọ̀ lọ àjò. láàrin mẹ́sẹ̀lì tí wọ́n pè mẹ́sẹ̀lì ẹ̀ tó gba ní mọ̀ á ní mo rí àwọn tàbí àjẹ́sì yẹtàbàdàrú náà ilé ìsèwà àjẹ́sì mọ́sálásí kálukú máa máa sáré pé òkú tí ó gbé pílà tó wà nínú mọ́tàlá tó jẹ́ kí òun síbẹ̀ nítorí wọ́n máa sáré rẹ̀ kiri tí wọ́n ní ẹ̀ fún ìdílé ọkọ̀ pé débìlì ọ̀nà ọ̀sẹ̀ dàárí ẹ̀ débìlì ọkọ̀ ọ̀sẹ̀ mọ́tàlá tó jẹ́ nísìnyí ẹnìkan wá kúrẹ̀ wà sí mọ́tàlá tó jẹ́ kan ó tó máa nínú àwọn ẹgbẹ́ àwọn èèyàn báyìí má pàṣẹ fún ẹ̀jí máa bójú mọ́tàlá tó jẹ́ sórí gbogbo pápá bàǹkà ń lẹ̀ ní kí ọlọ́kọ̀ pamọ́ sí ìrìnà tó bá ti wẹ̀ omi dání. ọwọ́ àwọn òbí sí ọ̀rọ̀ yẹn òbí mílíọ̀nù fún wa tó bí oṣù kan tó wá nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kẹjú ní mo ní kó òkú kúrò jọ sí àyà rẹ̀ ó ní olóògbé ó sì mú wá tó ká bá mi ṣe fífúra ní mo ní bẹ́ẹ̀ ó ṣùgbọ́n àwòrán àti ìwà ó sì gẹ́gẹ́ bí gàárì ẹ̀sìn gẹ́gẹ́ ìdásí àti èrò bàbá nínú àti ìjẹ́ torí tí wọn bá wáyé pé wọn máa gbé ọmọ dáradára àjẹjò tọ́nà bá wà ní ìlú nínú àwọn ìlú ẹni pé ká ní pé ọwọ́ àìwọ́n náà tọ́ba gbé mọ́tò ẹ̀ jáde tọ́wọ́ abẹ́ tó ń torí gbẹ̀mọ́ yọ ẹ́ sáta yàrá mọ́tò ẹ̀ jáde òun ti kínú kó o ti ṣe fún sẹ́wà bí ìjọba ẹ̀ ṣe rí àwọn ẹ̀jẹ̀ wa rò pé tábà ti ṣe báwọn àtúnṣe tó já sí nàní ọ̀la ìgbà ànábì ọ̀pọ̀ mọ́ta sọ́lọ́báwá ẹni wọ̀sánná wípé ká lọ máa wá gàárì ẹ̀kẹ́ káàkiri o fáwa ànábì wa sọ́lọ́báwá ẹni wọ̀sánná àná àwọn ìsọ̀wá tí ó ti rí ní ọgbà wà tí ó wá sí òun fún ọ̀gá wá gbogbo gàárì kàtíwájú ní ọkọ̀ kí ọkọ̀ jámá sí múlẹ̀ ọ̀pá ní ọ̀pá lóbi tí wọ́n gbé ìwò òtùwà lẹ́sìn ti ẹ̀gàn tó wá ń wá gàrí ẹ̀mí láàkiri tọ́m kánípọ̀ lẹ́sìn tó bá tẹ̀sẹ̀ ta ọ̀dára sọ wá sí gàrí ẹ̀wà lágbèrè rẹ̀ ọlẹ́sìn ọ̀ọ̀lẹ́sìn òtún àlọ́ bẹ̀bẹ̀ fún sójà bí kò ti àgàgà yìí ẹgbẹ́ tí ó ti dàbí gàrí eléyìí ní àwọn àwòrán àtẹ̀lẹ̀ náà nínú kó wáyé ká wo àwòrán díẹ̀ náà díẹ̀ nípa àwọn àpòjú ẹ̀ká fún àti ìgbòho àti òjì àwọn alágbèrè lẹ́ka wo àwọn alágbèrè náà káwọ́ yà kó lórí ìṣẹ̀lẹ̀ mẹ́ta nígbà mi máa mọ̀ jù wípé èèyàn ti àṣẹ ètò òní kí ènìyàn máa dá àwọn ẹ̀sẹ̀ fọlọ́n ọba ti lé wọ̀ ní ọmọdé rẹ̀ gbogbo tó ń pè nílẹ̀ ẹ̀sẹ̀ láyé fọlọ́n ọba tó fẹ́ gbọ́dọ̀ débẹ̀ sáà tó fẹ́ gbọ́dọ̀ débẹ̀ fọlọ́n ọba wà ní ìwọ̀sẹ́lá aláti àpẹẹrẹ àwọn àpẹẹrẹ tó sọmọ pé aláti ètò lẹ́yìn oníkà máa bá ènìyàn níbi àwọn ẹ̀kọ́. bákan náà nínú àwọn àpẹẹrẹ láti máa mọ̀ níbi èèyàn tá a ti ètò òdìkí ènìyàn máa fi àwọn ẹgbẹ́ tó jọ àwọn èèyàn fún wájú ẹ̀sìn sílẹ̀ kọ́mọ̀dé kọ́mọ̀dé díẹ̀ bẹ́ẹ̀ kọ́mọ̀dé àwọn kan kọ́mọ̀dé díẹ̀ bẹ́ẹ̀ kọ́mọ̀dé àwọn kan rọmọdán lọ́lọ́ yẹn ọjà ti fi sí ìfisí ìlọ́gbà àwọn ìfisí ìlọ́gbà ọjà fi sí láti ọgbọ́n nínú agbélébù àti ìlú aláṣẹ ìlú yìí nínú àwọn àpẹẹrẹ láti fi máa mọ̀ pé èèyàn tàbí ìlú òní kéèyàn ọwọ́ kékeré mú ọ̀rẹ́ bọ ọmọ àwọn pé kò sí ilé ọmọ ìsìlámù ọ̀gáájú ẹ̀sìn ọ̀gáájú ájú ẹ̀bọ̀ ní pẹ̀lú nílẹ̀ Yorùbá tàbí kó pé lẹ́tọ̀ fún nípa tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé kan mọ̀ fẹ́ gbọ́ bàálẹ̀ ọmọ múta mọ̀ fẹ́ gbọ́ àìjàn tó gbọ́ ṣòkú bámbámbámbá ló gbọ́ ọ̀mọ̀ gbọ́rọ̀ dàrú ìjọba àti ètò fẹ́ mọ̀ torí ara àwọn àpẹ tí wọn máa gbìyàn ṣe àti ètò nínú àwọn àpẹ láti máa gbìyàn ṣe àti ètò náà ni pé kí èèyàn bá pàdé tọ ọ̀rẹ́ nípa ìsìn ṣẹlẹ̀ nípa ìmọ̀ ṣẹlẹ̀ kókó kiri mú ìmọ̀ ṣẹlẹ̀ àmọ́ ìmọ̀ ọmọdé káwọn ọmọ rẹ ọmọ nípa ẹ̀sìn aláṣẹ ètò náà àlùfáà ẹgbẹ́ yẹn ojú ẹ̀wà ajẹ́ kọ́mọ̀ nípa ẹ̀sìn ọ̀fẹ́ kọ́mọ̀ nípa ẹ̀sìn mú òun lọ síbi tó bá dá kí ni tó òdò tó àti ètò ní kí ìyànbọ kí ni máa mú ìmọ̀ ẹ̀ náà ẹ̀yọ́ tó bá jẹ́ ká sí àkéèkì méjì ká fún wa nípa àti ètò táwa nínú ẹ̀ àti ètò káwọn ọmọ yẹn ó ní sáìdì méjì àti ètò ó ní kékeré o sáìdì méjì sáìdì àkọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ní sáìdì àṣẹ tí tí tí tọ́lọ́mọba bá tó máa gbé ṣe nǹkan ṣe nǹkan ṣe nǹkan ọmọ èèyàn tàbí ìgbà láti ságbègbè rẹ̀ táìlì ní mọ́tì mọ́tì mọ́tì ọmọ ènìyàn tàbí ìgbà rẹ̀ lẹ́nu bí kò sí tó ọ̀nà méjèèjì ni mo fẹ́ ká gbéyàwó ilé ká wo táìlì àṣẹ pé máa ṣe gbogbo àṣẹ tí ọlọ́run bá bá pa wá láti rẹ̀ bí ẹtí àbí àná ìgbà wá láti rẹ̀ bí ẹtí ẹlọ́run bí méjèèjì náà bá kó gbogbo ẹjọ́ papọ̀ òun náà fún sí méjì èyí tó lọ pàwọ́ láti lára mi pàwọ́ láti pé ẹ gbọ́dọ̀ mẹ́sì yẹn ní pè ní àwọn ọ̀ràn yẹn òun náà ní tàwọ̀lì àwọn ọ̀ràn yẹn ẹgbẹ́ tí òun márùn wákàtí márùn tàwọ̀lì láti fi wákàtí márùn káyọ̀ zakat káti dáadáa sáwọn òbí wọn àwọn eléyìí ọ̀ràn yẹn ní lọ́jẹ́ nínú máa sí máa sí máa sí kọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba àti látọ̀dọ̀ àjọ ẹ̀wọ́n lọ́mọ pé ewé lẹ́yìn tọ́bẹ̀ ìyẹn bá fi ilẹ̀ tí ọba ti á máa pèrè kí aláṣẹ ètò ó lè bá yọ dáadáa ní ilé ìṣúná àdáàmá yẹn á pè ní aláṣẹ ètò tẹ́ ẹ̀ máa pé sáà ń tọ́jú ní ilé gbogbo ń jẹ́pẹ̀ láti ètò yìí ó dó ọba lórí àwọn nǹkan méjì nǹkan méjì ọba lè lórí alákọ̀ọ́kọ́ ọjẹ́ àtẹ máa sí máa sí máa sí ẹ̀gbọ́n máa sí máa sí máa sí nǹkan fi ìtọ́bà lé lórí òun náà má ṣe tí a bá ní bo ní kí ní fìdí àti ètò nǹkan méjì náà ni àtẹ máa ṣe àti àtẹ máa ṣe àtẹ máa ṣe yìí owó ní méjì bákan àtẹ máa ṣe yìí ó lẹ́nu pé máa ṣe ọ̀nà yẹn ní ọgbọ́n ọ̀bá sí sẹ́niyàn ọ̀bá sí yẹn bọ́lọ̀ ń ṣe ní ọ̀bọ́lọ̀ mọ́tò ìwé ẹni bẹ́ẹ̀ kíláàbù ó gẹ́gẹ́ bí ìwọ́n wákàtí márùn-ún gẹ́gẹ́ bí tàwùjí gẹ́gẹ́ bí zaka gẹ́gẹ́ bí hajj ẹ̀ńdọ́là gbára bí olùwà ní kàtí ara láwọn olùwà méjì. abala kejì ó náà ní àṣẹ máa ṣe ṣùgbọ́n bọ́bá wù ọ̀dọ́ bọ́bá ti ṣe bọ́bá wù ọ̀dọ́ ìyẹn náà pé mọ̀ sí ibà nínú pè ní aláṣẹ ìlú. mo rò pé òun náà ni kákìrìn ọ̀rọ̀ ayẹ̀ náà náà sì lẹ́yìn àbí sùhánù láì kàtírì wàhálùlélà kàtírì wàhálù akọ̀ kàtírì sẹ́wọ̀n pé máa sí náà wá bẹ̀ wọ́n máa ṣe é bẹ̀ wọn ò sọ́kọ́ pé ọ̀gbọ́dọ̀ máa ti tọ́ bá pọ̀ bí yàrá kírun tẹ́nìsì tọ́ bá sálámà tó sátàlámù sálámà lòpin lè má lòpin máa sí lọ́wọ́ náà yẹn fáti lè sálámà tó dìde wọn ẹ máa tu mi ẹ gbọ́dọ̀ lè bẹ̀rẹ̀ pé aláṣẹ ìwé torí pé tí ò gbé ìtàn ayọ̀ fún torí ẹ̀ ìyẹn ni ọlọ́wọ́n bá fi gbé àwọn ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ náà lẹ́kọ̀ọ́ láti fi mọ́tà kó lọ hámásàbáàtò. mọ́tàkó lọ hámásàbáàtò. ẹgbẹ́ òní ọlọ́run lè bá ti dàgbà. mọ́tàkó lọ hámásàbáàtò. òun náà ni àlẹ́bí náà sọ pé bàbá àbátò fún mi ní bàtò rí bẹ́yìn bá fi ẹran bá tún yẹn lẹ̀ tún òfin kankan gan níbẹ̀ ẹ gbọ́dọ̀ lọ yí ẹ pé aláṣẹ ìwé ẹ kà máa rò pé wẹ́ ọgbìyànjú o ọgbìyànjú o ọgbìyànjú o àwọn àmà tù pé yá tó wọn náà kálíjà náà rẹ ó lè bá tó ga tó kù dáàmà ló tó táìdì kan àkọ́kọ́ nìyẹn wọn wọ́n wáyé pé ntí ó fi di orúkọ àti ètò méjì máa ṣe àti máa ṣe tí máa ṣe lápá ẹ̀ tí máa ṣe yìí òun ti ẹ̀ abala kan náà lórí ìpè abala kan òun náà ní òun ní òun náà ní pé gbogbo nǹkan tí ọlọ́wọ́ wá bá ní ẹ̀ gbọ́dọ̀ sí sálábì wá ní ẹ̀ gbọ́dọ̀ sí látòkè ẹ̀ délẹ̀ ẹ̀ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ bí yàrá jẹ́ ọkàn níbẹ̀ pé ìrẹ̀lẹ̀ àárò yìí ẹ̀ pé aláṣẹ ìgbòho sẹ́mi bọ́yá sọ̀rọ̀ sí máa sí máa sí nígbà gbogbo máa sí lágbọ́dọ̀ fìdílẹ̀ gbogbo máa sí ààrẹ sí torí pé ọkọ̀ ìlágbára gbogbo máa sí tọ́ọ̀ bá ti ṣe àbí tọ́ọ̀ bá ti lè ṣe gbogbo máa sí tọ́ọ̀ bá lè ṣe kánú gbogbo máa sí orúkọ rẹ̀ máa jẹ́ aláṣẹ ètò ṣùgbọ́n tọ́ọ̀ bá lè má ṣe ìkan nínú àwọn máa ń tí ma ṣe bọ̀ wá ṣe yẹn wá fọ́ọ̀lù sí ní ìsìkì gbọ́nà yẹn àgbọ̀dọ̀ gbọ́dọ̀ lálàdì ìlú mọ̀tọ́ bá lọ já sí èyí tí wọ́n kẹ́kọ̀ọ́ sí tọ́jọ́ ọ̀rọ̀ yẹn a máa sọ ní aládùn tó ní ẹ̀dàdà àwọn olùsẹ́kì àdúgbò mọ̀ṣẹ́mọ̀ sọ́dọ̀ bá lọ́wọ́ nínú Nígbà bá ní ẹ̀gbọ́dọ̀ ṣe fásitì ẹ̀kùn lẹ́nu. Tàbá wá sí gbá abẹ́ sí gbá máàtì, kátó sí gbá máàtì, adé bá bí lẹ́nu kalẹ̀ láti. Ìgbà máàtì abẹ́ sí gbá abẹ́ wọ́n sí mẹ́rin. Ọ̀yà ẹ̀jẹ̀ ká sí ká sí jẹ̀mọ́. Kámẹ́sì, àbáyé àmẹ́sì rẹ̀. Ọ̀bẹ́ kò ọ̀bẹ́ máàtì. Náà àwọn jẹ̀mọ́ ní ká sí àwọn abẹ́ sí gbá tó jẹ́ sí pé mọ́sí afẹ́wò ẹgbẹ́ kí ni bẹ̀rẹ̀ agbára wa ká bẹ́ẹ̀ agbára wa ká tárìkì àti tárìkì wọ́n lọ́sọ̀ ní kí o káì ní nǹkan jẹ́ ní bílẹ̀ ẹ dákun yìí sì ẹ̀ lọ́ọ̀mù mi ti mẹ́ta yẹn mọ́gbì tí wàhálà mẹ́fẹ̀ẹ́ fún ọgbẹ́ mọ́gbì ọtí mẹ́fẹ̀ẹ́ yẹn mọ́gbì. tí wàá náà bẹ́ẹ̀ mẹ́fọ́ fẹ́ kọ́mọ́ mímú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n fẹ̀sẹ̀ lọ ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́nu ọ̀rẹ́ rẹ̀ tó gbé kò padà sílẹ̀ tó jẹ́ pé má ọ̀rẹ́ ọ̀gbọ́dọ̀ má gbogbo ẹ̀ tọ́ba wa àwa ní ìjà wa pé kọ̀ wá tó ní abẹ́ ti kiri pọ̀ ọ̀yà kó lè bá ìyá kiri pọ̀ sọ nǹkan mẹ́ta márùn nínú aṣọ wíwọ̀ àbí bàtà abẹ́kan tọ́lọ́ ní àgbèrè tàbí dáná bí àgbèrè márùn ọ̀yà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ní èmi. aṣọ kan náà lọ sọ̀rọ̀ kì í ti bí ẹ̀sìn náà fọ́jọ́ ọ̀hún gángan lóògbé gíní àǹkárá tọ́ka fún ẹ̀rọ àwọn ọ̀fẹ́ wọ̀ òbí àdáárí àtàrí ọwọ́ àgbẹ̀ ẹ̀jọ́ ẹ̀jọ́ àtàtẹ́ ẹni wọ́n ní ọya ẹ̀yìn náà lẹ́tọ̀ọ́ nídìí ẹ̀yà ẹ̀ka ìran aṣọ méje tó jẹ́ pípé ká máa wọ̀ lọ ní oṣù wọ̀ ọya àǹkárá gíní léèdì ó tó bá ní náà ẹ̀jọ́ ẹ̀rẹ̀ ìtọ́nà ti lé ìwọ̀n náà tó ké ẹ̀ alábẹ́kọ́ fi nǹkan mìíràn bá náà bẹ́ẹ̀ bá fi jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fi mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fi obìnrin sí bẹ́ẹ̀ náà bàbá ní obìnrin olè fẹ́ olè fẹ́ dúdú olè fẹ́ funfun olè fẹ́ tínrín olè fẹ́ sanra olè fẹ́ funfun olè fẹ́ ìjọga olè fẹ́ ìjírí gbogbo ẹ̀ lọ́wọ́ sára ẹ má lè wọlé ọgbọ́dọ̀ fẹ́ ọkàn sáwọn fi wá ní kò sí ọlọ́wọ́ sọ pé obìnrin táwọn ẹ̀ bá ní báyìí dúdú lórí ó ní pupa ń sálẹ̀ ọlọ́run kò lè wọ̀ báyìí green àwọ̀ green kò lè wọ̀ tó bá wù ọtí máa ń tọ́ bàtà fún ìpínlẹ̀ ṣèta ọlọ́run bá tó tó wù ọ́ kò lè là ẹ̀ nítorí ọba ti lè wọ̀ fún ọ kí tó ní ẹ̀gbọ́n rẹ̀ fún kiri pọ̀ ìdí nìyẹn tó fi gbé kalẹ̀ lábẹ́ni gbé kalẹ̀ pé máa nà áyé tukù máa ń bu ẹlẹ́ẹ̀kejì tọ́nà ọba ní ká má ṣe ìdìbò máa wà á láti má ti bẹ́ẹ̀ láti tẹ́bá ní máa lọ dákùn sí mo gbé tẹ́bọ́ láyé àbá mo ní ọ̀gbọ́dọ̀ lọ títẹ́ mo gbé bọ́ ẹ èlú tẹ̀ ṣùgbọ́n wá lọ títẹ́ lílé àti tẹ́bọ́ ìyẹn ah lórí ya pé má ṣe yẹ ọ̀gbọ́dọ̀ má ti bẹ̀ ọ̀gbọ́dọ̀ ti bẹ̀ nàná mi sọ pé má nà ẹ́ tó máa ń tó máa jà ó kú nǹkan tí mo ní ẹ̀gbọ́dọ̀ ti bẹ̀ ẹ̀yà ìjìnlẹ̀ ti pátápátá ni wà má àmà òṣù fún mi ah àwa bẹ́ẹ̀ ti gba ìtọ́lọ̀ ń pa wá láti

máa tẹ ọdá máa ìjà máa ìdókò máa tẹ tẹ kínú tẹ tẹ forí balẹ̀ subhanahu wa rabbil alamin lẹ méjì méjì méjì ẹ ti ṣe tán ó tó lọ méjì lẹ ti tẹ ọdún àmọ́ àmọ́ tuntun bí bá tó méjì ó tó máa tà ok nígbà tẹ sálámà tán tẹ́tí àdìkárò mẹ́wàá sí lọ́nkọ́ ilẹ̀ ìtìlẹ́yìn ìbàdàn mẹ́wàá sí lọ́nkọ́ ẹ̀wà jáde ẹ̀ẹ́dì ó tó ń yọ ẹ̀jọ́ ẹ̀dìbọn fàmà àbáfòkún bí i báfòkún ní ìlú màtàbá bẹ́ẹ̀ bá lágbára ń tẹ̀lé sí ilẹ̀ ẹ̀ẹ́dì pé ẹ̀yìn ni ó kà láyà ní ó bá ti wá kà àwọn tó ti rẹ̀ wọ́n ìtọ́rẹ̀ òní ìrìn ẹ̀ lọ́lọ́pọ̀ lágbàá yìí ní ẹ̀dá dúnlẹ̀ báyìí ó ti wà náà ní mọ́ndé báyìí àbàbọ̀ ní ẹ̀ẹ́sàn áhàd ọ̀la ní mọ́ndé gbogbo ẹ̀ tọ́wà sí kí ọgbà ọ̀rọ̀ ọjà lójú bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀ tọ́wà sí kí ọgbà ọ̀rọ̀ ọjà rẹ̀ wà má àmárùkùnkùn bí fáwọn olùlẹ́yìn ó máa ń sá àárín inú wa tí ó gbà àárín inú wa tí ò pẹ́lẹ́pẹ́ tí ọgbà tó láyé ní ọgbà tó jọ mẹ́sàn-án wà ní yọ máa yẹ yọ máa gòkè yọ máa lọlẹ̀ yọ máa gòkè yọ máa lọlẹ̀ bá ti yé ẹ̀ torí máa báyìí tàbá wa fẹ́ pé abẹ́gbẹ́ tí ni méjèèjì wáyé àti gba sí àti mọ́tì ewu lọ ló léwu nínú méjèèjì kọ́mọ ènìyàn kọ́mọ lè ti máa ṣe tán ìdá amákòókò rẹ̀ wá sí táyì táyì kọ́mọ lè ṣe tán àbí ó ṣe mọ́tì kan ewu ló léwu ìjọba ẹ̀yin náà lẹ́dàá mi nítorí pé ẹni gbọ́ owó lóòrùn nípa ṣe ọ̀rọ̀ ọ̀pá máǹtì ẹ̀ ó ti wà ìyẹn yóò jẹ́ ká máa ìgbé máa wá ìlọ́dọ̀ àwọn onímọ̀ dáadáa ní gbogbo ìgbà pé èwo ni máǹtì èwo ni máǹtì èwo ni máǹtì ẹ̀dá kò èwo ni haram nínú bísẹ̀ẹ̀ wáyé fún bísẹ̀ẹ̀ ni ọ́ èwo ni haram nínú oko wáyé fún oko ni ọ́ ìwọ títà èwo oṣù èwo ni haram nínú sálárì kan báyìí èwo ni haram níbi kan báyìí ìwò ní haram ìdí ọmọ àbìrì ní ọwọ́ kọ ọmọ wájí àwọn ìgbò rẹ̀ kó ga torí pé òun ló léwu ṣùgbọ́n máa ṣe kò lè wájí ẹ̀ka ìjọba yí ọmọ ẹ̀rọ bọ́ oṣù wájí ẹ̀wò ní títà tẹ́lẹ̀ ṣùgbọ́n àti àdàsí àti àdàbí wa sọ́dọ̀gbọ́ ọ̀rọ̀ àlejò ìṣẹ̀lẹ̀ tó ṣe fún wa níbi ń pè wá wípé ká padà sí wọ́nà títà àjílọ ká padà sílẹ̀ ká má lóòrè lóòrò ká sì má lọ sàlẹ̀ dúndúndún káwà lábìlẹ̀ ní ànábì kì fáwọn ọ̀dọ́ sọ́dọ̀ bá wà ní ọ̀dọ́ ẹgbẹ́ bó ti wà lọ́pàá ní bukari ọ̀yẹ̀ àná. عن أنس بن مالك رضي الله عنه يقول جاء ثلاثة رهب إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبروا كأنهم يضاربونها فقالوها فقالوا وأين نحن من النبي صلى الله عليه وسلم قد غفر له ما تقدم من ذنبه وما تأخر قال أحدهم أما أنا فإني أصلي الليل أبدا وقال آخر أنا أصوم الدهر ولا أفطر وقال آخر أنا أعتذر النساء فلا أتزوج أبدا فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا أما والله إني لأخشاكم لله وأتقاكم له لكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني نعم eléyìí ni nàṣíhà láti kájí ìlówó ìrẹ̀lẹ̀ ọ̀nà ni nàṣíhà tó nàbàwíyá ọ̀nà ni ọ̀rọ̀ bàbá lọ́mà ọ̀rọ̀ olólùfẹ́ tó lólùfẹ́ ọ̀rọ̀ ọ̀gá lọ́mà lẹ́yìn ọ̀rọ̀ aláàánú tẹ̀síbáǹtàánú tí ànábì sọ̀rọ̀ wa sọ̀rọ̀ bá wà ní ìgbọ̀nsẹ̀. anábì gbọ́dọ̀ máa ń ilé ìyàwó ẹ̀ ní ọwọ́ wọn wá sílé ìyàwó ìyàwó àjẹ́ wọ́n wá sí àwọn ìyàwó lé ìwé ẹ̀yìn ìyàwó abẹ́bà ti abẹ́bẹ̀ àti ọkọ ní o wọ́n á bá àwọn ìyàwó àjẹ́ abẹ́bẹ̀ àti ìyá àjẹ́ sọ̀rọ̀ kí láti yọ̀ irú kí ni àti ìrí jáde ní ìlú ẹ̀ bóyá ti dàgbà ẹ̀ kí lágbára ń dé lò bóyá ti máa dàgbára ẹ̀ kí mi máa kà kó lè ti dé ó ìyàwó ọ̀pọ̀lọ̀ mọ́mọ́ gbọ́ ẹ gbogbo ara yẹ ọ̀mọ́ ìyàwó ti kí ìyàwó ọmọ gbọ́ ẹ àwọn ìyàwó náà sọ fún wa pé bára mi ti dèrè o kì í ṣe jù báyìí lọ́wọ́ ẹnu ọ̀rọ̀ mi ti ṣe àà nígbà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń gbọ́ ọ̀rọ̀ yìí takọ̀ lù wá àà sínú jẹ́ ń jẹ́ dáná tó wà kékeré èyí tó jẹ́ pípé èmi èmi wèrè kàkà ló wọlé lé nínú síbà fúnra rẹ̀ pé àyèmí àyèmọ́yé àyèmọ́yé lọ́gbọ̀ ẹ̀ bóyá lára nípa máa ti bí ìdí náà máa ti wá ọ̀rọ̀ rẹ̀ sẹ́nu náà ànágbé owó kékeré ní ìlú orí ìdí méjì méjì rẹ̀ nínú kọjá pípé torí bọ́nà ọba ti orí ẹ̀ lọ́wọ́ ní òbí máa ti kọ́kọ́ làbáwọn ládàá ládàá kan náà fẹ́rẹ́ yìí lọ́wọ́ ìgbé déédéé náà bí ìyàwó ní torí gbọ́n náà ti borí di ànábì àwọn òkè gbọ́ wípé lẹ́sẹ̀ làwọn àhà sọlọ bá wà nínú ìtọ́ba rẹ̀ kọ́mẹ́ ti fún wa ìtọ́ba fún yíyá wá fi yẹn lọ́tọ̀ ọ̀yẹ́ kẹ́ kí wọ́n kàtí mẹ́wàá náà oníkẹ́ kí márùn àwọn ọlọ́mọ lọ́rùn kẹ́ máa gbà máa gbogbo àwọn ìgbókò oṣù yẹn fún ọgbà rẹ̀ wọn ò sì lè wí yẹn náà wọ́n ní bọ́yọ́ lọ́rùn ìgbókò ìjà náà ní sọlọ bá wà nínú ìgbókò ìjà náà lọ́fà tó ti ń ṣe ìjọsìn àmẹ́tẹ̀ sábà lé wọ́n pè láàrin ara wọn ẹnìkan ní a máa áyà lórí mi yóò fàyí ní òsọ́lì àdìlẹ́yìnlá àbàdà látàlẹ́ tí a bá ti kí ìta ìjọba yìí táàkùnbọ̀ gbogbo mi ní sùn màmá yẹn lábìlá ẹ́ẹ̀mí na gbogbo orú ní màmá yẹn lábìlá màmá kí wọn òsọ́lì lẹ́yìnlá àbàdà àbàdà ni ó láéláé tó ògbó rẹ̀ ìyẹn ni pé òun ò ní fi alẹ́ sùn máa ń lò kí ni yóò máa lò rẹ̀ ọ̀sán ẹni kéjì ní wàkọ́lá áhá fàáyí ní agbóhùn dáhọ̀ wà láàbò pé o látò ní lọ àmàgbàwà yóò túnmọ̀ àmàgbàwà ẹ̀mọ̀ tí wọ́n béèrè ìrún dára bí máa kìí

ẹnìkan mú òru ẹnìkan mú kí ni ọ̀sán ọ̀sán náà gbà ó ti ní ìwà pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ana àtàzìlò nìta padà àtàzàwọ́wájú àbàdà olóhun wọn àtọ́bìnrin ọjọ́ ní ìsọ́kọ́ papọ̀ wà láyé wọn ní wáyé ẹni tó fẹ́ fún wọn lè fẹ́ àwọn èèyàn ní màá àwọn àti ilé ìdí màá wọn tí ìfún òsì dàgbà ọ̀dọ́ ni wọn. sábàbà wò lọ́nà kan tó tẹ̀lé a lè fi kí àti ètò ní àbájọ ìjàmá àti ètò. múra ju bàbá ọ̀dọ̀ àwọn ọ̀pọ̀ ni. ó jẹ́ ti pé kí kí ọ̀dọ̀ bá wà kí kí ọ̀dọ̀ bá wà à ìyàwó lọ tó mọ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n bá fẹ́ jẹ́ wọ́n fàjọ́ jà á súnà ànábì ní sọ́lọ́mọ́ àlè mọ̀sánná ní wọ́n bẹ́ẹ̀ tẹ òkú ìwájú òkú nínú jẹ́rẹ̀ náà sọ̀rọ̀ ní wọ́n fi gbé òkú ní pápútà tó máa ń gbó tàbá gbé ilẹ̀ bẹ́ẹ̀ jẹ́ tàbá gbé lọ́wọ́ súnà ànábì ní pé ká yára gbé lọ síbi tààrí o ìmọ̀ tí ọ̀dọ́ bá gbé wọ́n fi tààrí ìdílé ìwọ̀n ìdájọ́ wọ́n bá fẹ́ bá ti di lónìí wọ́n bá dà sí àtẹ̀yìn náà

tágbàrá tó bá kóní balẹ̀ ṣe wọ́n kà kó jẹ bẹ́ẹ̀ àwọn pín náà pépè inú ọ̀rọ̀ mi lọ́wọ́ yọ kà kó jẹ tó fi jẹ́ pé àti kọ̀ọ̀dọ́ àti darúgbó àgbọ̀yọ̀ àpọ̀ àpọ̀ arúgbó lórí àdá ọ̀dọ̀ wá sí ìtàjà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní lẹ́ka àdúrà kọ́ sọ́dọ̀ ọ̀rọ̀ àdúrà sọ pé Ah, ẹ̀yìn lẹ́sọ báyìí ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí arábìnrin àmà wà sọ́ọ̀ ìnìlà ṣàkùnlélá èmi tẹ́ àwọn ìjùmọ̀ pẹ̀lú ọlọ́wọ́n bá jù láàrin wà sọ́ọ̀kùnlá èmi náà ni mò ń kí ẹ̀rìn èmi ni màá máa ń gba àwẹ̀ wọ̀rọ̀ fẹ́rù mo sì lè má gbà wọ̀ màá máa gba àwẹ̀ mo sì lè má gbà wọ̀ lẹ́nu pé sábà níbo ni pípé wà lágbègbè máa gba àwẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sì má gba àwẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan má fi ń gbé ìdá àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìwọ̀kùn sọ́ọ́lì màá máa kírun wàhálà kúrò òní máa ń sùn lóru ìjọba máa kírun lóru. ọmọ ìjìlógo ọwà arúgbójú ọmọ ìsúná ọmọ ma fara mi lẹ́tọ́ ẹ̀ màá ma ndị ẹ̀mí mi náà ní ẹjọ́ ẹ̀ ma ndị fún ọlọ́wọ́ wa lẹ́tọ́ ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta wà á tẹ̀sẹ̀ wíwọ́ ma lè dá màá ara ma nínú ìṣẹ̀lẹ̀ àwọn ìṣàkọ́ ìyàwó mẹ́jì tọ́pù àwọn àwọn sòfí àtàná wà jẹ́ ìṣẹ̀lẹ̀ láyé ìgbà kan ìdí àwọn sòfí àwọn sòfí àti owó làwọn wá sí ìmọ̀ àwọn sòfí àtàtijọ́ wọ́n ń ta apáyé mẹ́yẹ́yẹ́ jẹ́ à ń bẹ́nu wọn náà tí wọ́n sábà yé pé wọ́n làwọn ìbẹ́yàwó òtò wọn ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyàwó jẹ́ kan ní orin iṣẹ́ tí ó dẹ̀kọ́ lé jọ́sìn ọlọ́wọ́ bàdà àti àti ìṣẹ̀lẹ̀ màmá fẹ́yàwó ìyàwó ìyá lọ́wọ́ ìjọ tòní bàbá yà ló wáyé bàbá ń rọ mí bá ń tó nàdí fara ìtàbí ní. bàbá ń rọ mí bá ń tó nàdí fara ìtàbí ní. dábàá ní kí ni tó náà nábì láàrin ìyẹn ni pé kọ́ mọ́sàtẹ́yì kó o sì mọ́sàtẹ́yì tó alábìsí pé kalẹ̀ pé ẹnikẹ́ni tí ọ bá ti wà lágbègbè ní ìgbìyànjú àtàtì ìgbò Bàdàlẹ̀ ìtàrí ní. Ṣẹ́bàá ní kí ni Súnà gan, òun náà lẹni tí ò láti lè lọ́lọ́, lóògùn ní àti ìlọ́lọ́. Súnà ni ọ. Gbogbo àwọn àpèjúwe tí wọ́n fún wa láyé ẹ̀gbọ́dọ̀ pẹ̀lú Súnà lẹ́nu. Yálà láti ìdí o, yálà láti ìdí o, àgbọ̀dọ̀ ti sẹ̀. Torí máa báyìí, orúkọ tọ́lọ̀ wọn bá sọ wáyé ní ìlú wa, ìfẹ́ ká má ní ìlú. Ká dẹ̀ fọ́ ọmọ, ká dẹ̀ máa rìn káàkiri. ọlọ́run bá pè wá وكذلك جعلناكم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين عهد الله وما كان الله ليبيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم السلام ورحمة الله وبركاته Adáwọ̀ ní ọlọ́run, bẹ́ẹ̀ ni àtúkí àwọn òkú wa tí wọ́n kú láti àtàrọ̀ ọlọ́run ní àwọn àárẹ̀ àwọn aláìsẹ̀ ọlọ́run. Ààbí. Bẹ́ẹ̀ la ń gbogbo wa náà pé a kú ìfarabalẹ̀ bí wákàtí bí mélòó kan sí ìdánilẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ àwọn abẹ́rẹ́ ọ̀rọ̀ ṣáàlù wọn sàárà nípa wọn tó wà ní láta lórí tí a kò fẹ́ tó kú jẹ. ní báyìí àwọn tí a kò bá wọn máa wọn máa àfúwà báyìí láti mọ àwọn sọ fún wa pé gbogbo wa pátápátá náà ni àdìsẹ́nu dá wà yìí nípa tẹ̀síṣẹ̀ nínú láì wa gbogbo àwọn tí a fún wa lánàá a kí wa ó lù wá lọ́wọ́ ẹ̀rọ lóde náà pé òun náà fún bẹ́ẹ̀ náà torí pé láti pé ju owó owó ni àwọn ọkọ mi lọ́wọ́ láti sọ̀rọ̀ ní ìṣòro ojú bọ̀. Akókó wọn á bí kíkì ẹ sáré fẹ́ràn ní àtọ́ àwọn àwọn ọ̀rọ̀ àwọn ìbéèrè ilé iṣẹ́ oníkálukú wa ìwé ọ̀rọ̀ Gbogbo àwa tí ìwé ìbéèrè yẹn bá ti bẹ̀ lọ́dọ̀ wa sáà bá ti mú wá báyìí òní sáà ìfún wọn nígbà tí a bá ti bẹ̀rẹ̀ kíka ìbéèrè náà oníkálukú wa ti yá ìṣòro tó wà báyìí bẹ́ẹ̀ náà ní kápọ́ wọn tún rọra àwa létí náà fún pẹ̀lú òkúlọ́dọ̀ọ́lọ́ gbogbo àwa tí ó wọ bàbá ìbéèrè wa á fún wa ní ọjọ́ ilé ìlú jẹ́ pé kíkà sí ìbéèrè wa sí ìdáhùn rẹ̀ tí wọ́n mọ̀ wáyé á fún wa ní ní gbogbo ilé ìyẹn náà lọ́wọ́ máa ń bí wọ́n ṣàn ọ̀pọ̀lọpọ̀ gbà pé kí n ìdájọ́ ẹ̀ hà ẹ wá ní kí n ìdájọ́ ẹ̀ hà wọ́n tàbí dáhùn ọkọ bí èlò pé ẹ̀ gbólóhùn lẹ́yìn ní ìpínlẹ̀ Yorùbá pé ó kojú bó lè yà sí pé nínú ìṣẹ̀yà obìnrin tó lo afẹ́ ìlànà ọ̀hún àmì ìpè ní ẹ̀ àmọ́ ẹgbẹ́ tó kọ́mọ̀ láwùjọ ìdáadáa pé ẹlẹ́hà ẹlẹ́hà ẹlẹ́hà tó ṣùgbọ́n ìyàtọ̀ pẹ́ láàrin lílo láwọn Yorùbá ní gbogbo ohun ẹlẹ́hà àti ìdílẹ̀rẹ́ àgbékalẹ̀ táwọn ẹlòmíràn tó wọlé ẹ̀sìn náà ní obìnrin tó múra ṣẹ̀ríà a máa fi obìnrin tó múra ṣẹ̀ríà tóbìnrin bá múra ṣẹ̀ríà mímúra obìnrin múra ṣẹ̀ríà dábìlì ní ìrètí ẹlẹ́hà ní ìgbà èyí ni táyì gbọ́ yóò máa lẹ́hà nígbà oní àlẹ́mú tí ọba gbogbo ẹ̀. ìmúra tẹ̀lé àwọn ọmọ lẹ́yìn ìtọ́ka ló ti dáa rẹ̀ oní àlẹ́mú tí àwọn tó jẹ́ àwọn àjáde sọ́nà lọ́wọ́ ayé wàsánlá tí wọ́n ti àwọn ọmọ ẹ̀ ọlọ́dà èyí tí ọ̀dà tó abẹ ìsìn náà lòun náà obìnrin náà ẹni ẹ̀sìn lòun náà ṣùgbọ́n kọjá táwọn tó lo ìgbòho yẹn kò náà lẹ́nu tí ó gbogbo gba ara rẹ̀ àyàgbó ojú àti ọwọ́ nìkan ọmọ ọwọ́ ni wọ́n nílò ọmọ ọwọ́ àti bẹ́ẹ̀ àtàn ẹ̀ ń bá wọ̀ wá náà alájọ ẹ̀sìn tọ́wájẹ́ tó pé tí o bá bá lè ló pẹ̀lú ẹlẹ́hàá oní àlẹ́ tó wọ́n ẹ̀sìn lóbìnrin àjẹgbẹ́lẹ́ àlùfáà ṣùgbọ́n pàtó wọn pẹ̀lú olùkọ́ òkúrò pẹ̀lú ẹlẹ́hàá ní ilẹ̀ Yorùbá àwọn tó máa ń dojú ẹ̀ èyí ni ẹni tó ṣe òfin wẹ́ ìjọba ń pẹ ẹlẹ́hàá ẹlẹ́hàá wọn tó bá bá pẹ̀lú ìtẹ̀lẹ́hà tó ọba gbogbo gbogbo ní àdìgbò òkú tó wà ní pẹpẹ ọba sí ẹ ní ní ẹlẹ́hàá wọn wẹ̀ wọn ní ẹ̀ ń gbé ẹlẹ́hàá ní abá

nǹkan tó bá jẹ mẹ́tẹ̀ là máa ń mú ilé ìgbẹ́ ìgbà mí ìta abálágbára yìí wọ́n ti bá tẹ̀sán àní ìta máa wọ́n yẹn ẹlòmí tó fi akọ àti àwọn tó fi àwọn olùkọ́ ní àti ìdílẹ́kùn yẹn ìdílẹ́kùn yẹn náà a máa wọn jókòó lé mi jókòó kọ́ kí ọ̀bá yẹ̀ wọ́n tó sọ̀rọ̀ yẹn náà ní pé gbogbo òṣèlú ẹ̀ pa báyìí ẹ jẹ́ kí a fi tẹ̀lé pẹ̀lú kama gbogbo ẹ nítorí ẹni tí lè tẹ́lẹ̀ ọmọ abáyàwó ẹsẹ ọ̀rọ̀ náà ti di ti Ọlọ́run ọba tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí ó gbọ́ ẹsẹ máa ń gbọ́dọ̀ nínú àwọn ìdókòwò ẹsẹ tí ó sì máa gbọ́ òdòdó tí ó sì máa gbàgbọ́ ló máa lé tó ń sọ ìgbé ọkọ mi ìdí náà fẹ́ kó ojú àwọn àwáyé ìgbé náà tó ẹgbẹ́ tó ń gbé náà bá lè gbọ́ bí mo ti wà yìí àgbọ̀dọ̀ ló ti dára mọ́ bọ́sí ọkọ rẹ̀ ń wí torí pé àjọ náà bá ti àfẹ́ wọn lọ wà àfẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ bàbá tí ọkọ ẹ bá kọ́kọ́ tó ṣe báyìí ló lè kúkọ́ bá àti ọlọ́run ọba nínú tó lágbára jù fún tó kù ní láyé tó lè fi ríro ìgbàgbọ́jú ọlọ́run ọba onígbọ́ ọ̀tẹ̀ tí wọn náà tẹ̀lé àtẹ̀ lórí ìgbẹ́ ní orí ìgbẹ́ wa lè kù ní fún ìyàwó ọlọ́run ọba alẹ́sẹ̀ lè fún ìgbàgbọ́ rẹ̀ náà. oníbẹ̀rẹ̀ wọ́n ní bíbo tí fún ọmọ kékeré bẹ̀rẹ̀ láti fi ohun ọdún mẹ́rin márùn-ún fẹ́fà tàbí méjì wọ́n ní ẹ̀dá ọmọ ọdún mẹ́rin náà nínú àwọn àwọn akẹ́gbẹ́ wọ́n ti pọ̀ dáadáa ní náà ní ọmọ ọdún méjì mẹ́ta yóò gbogbo gbogbo kalẹ̀ ṣé gbèdéke àkókò wà fún obìnrin láti gbogbo bẹ́ẹ̀ ni gbèdéke àkókò wà fún gbogbo dákòó ìdájọ́ ìfẹ́rẹ́ àwọn ìgbà tí wọ́n máa bẹ̀rẹ̀ tí ọba sí ìgbà láti gbogbo bàtí obìnrin bá ti bàlágà náà ló fi lẹ́nu láti lè máa bo gbogbo ara rẹ̀ gbogbo rẹ̀ gbogbo ara rẹ̀ bọ́lọ́pàá wá sáà náà ndị kojú ẹ̀ láti na àná àti lọ́dà yìí ọmọ lọ́wọ́ dé ní ní ọ̀rọ̀ sára bí wọn sọ́dọ̀ bá wà ní ọ̀sán náà ló ní mo rọ́n wọn dáadáa fún ìṣọ̀lá ìṣẹ̀lẹ̀ kábàáyé wọ́n bẹ̀rẹ̀ ìwọ̀n ọmọ ààrẹ àti ìṣẹ̀lẹ̀ pé ẹ máa pa ọmọ yín láti ṣe wọ́n máa kí ọ̀dọ́ ọmọ tó méjì láti ọmọ ló déjì ìjẹ́ ìlú máa pa wọn láti nínú jẹ́ máa pa wọn láti fi bọ́ ọdún méjì. bàbá ti tàkì ìjẹ́ àwọn olùgbé ọmọ ló méjì tí ìbá ti gbé ìtọ́nà ọba bá bẹ́ẹ̀ pẹ́ nígbìyànjú ọmọdé yìí wọlé ọdọ kọlọ kọlọ yìí wọlé yìí wọlé kò ní lè má lọ lọ ọpariwo pariwo dákẹ́ ọgbọdọ wọlé ọmọ tó bá kọ wá lórí kejì ọba tó nǹkan yẹn yé káyà tètè múra bóyá ọbẹ kò sí ẹ nìyẹn ọmọ tó bìtì aláǹtẹ ní káma pa wọn aláǹtẹ ní káma ṣe mọ ìmú wọlé tó lọ àyàn fún ìmú ìbàdà bí a fi ń ṣe ṣe ìmú ìkàlẹ látàrí lẹ́yìn àwọn onímọ̀ ṣe àbáyọ gbogbo nǹkan tá a ti máa ń ṣèjọ kò fàtàkà fi ṣe ìjọba ọlọ́wọ́ bá wọ́n pààyọ látara rẹ̀ pé ayé bá ti tún àwọn ọmọdé ìpínlẹ̀ wọn bí kára ìkò yìí fún wọn bí kára nínú àbùjọ ẹgbà mi alẹ́wọ́n ti dé ṣùgbọ́n àní kọ̀ọ̀kan sí rẹ̀ fún ẹgbẹ́ bá mi fún ọlọ́run ẹ̀rọ ẹ̀rọ mi gbọ́ ọmọ rẹ̀ pé pé kò kò lo ìtọ́nà kékeré ọ̀dà ìyẹ̀wò pàtàkì pọ̀ lọ́pọ̀ tó jẹ́ pé lẹ́yìn ọdún mẹ́wàá tó kọ́dún mẹ́wàá tó lẹ́yìn ọdún káàdì àgbo rẹ̀ ló ti pọ̀ nígbà tí wọ́n fi ọdún mẹ́ta lẹ́yìn ọdún kẹta ẹgbẹ́ bàbá ti adó lè rè bọ́ọ̀ wá ní kò àdúgbò ìgbò tí wọ́n lágbára ẹ̀rọ títí nínú bẹ̀rẹ̀ kò ní wéjì lẹ́yìn wá gba náà ọmọ tá a ní kọ́ máa gbóṣù ìyá àti ìkó tí ní ọdún kan bẹ̀rẹ̀ ní ìta àti ìgbé ọkùnrin náà ti ní ọ tọ́wájú lọ́dọ̀ làwọn fún ọ ní ìjọba owó ó jẹ ẹrẹ méjì ẹrẹ ẹrẹ méjì tí òbí ń tó wò màlà tó láì láti láti lè máa tẹ̀sí nípa ọ̀pọ̀ ojú ẹ̀ láti tẹ̀sí kó lè máa bára ìpele ní yóò di ìwé. tàbára rí àwòrán kan lọ́dọ̀ àwọn kan tó jẹ́ kí wọ́n jọ bí àgbèjì à ń pè wọ́n láti ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba kéékèèké lónìí ẹnì kan wà níwá tí wọ́n bẹ̀ náà láti ṣe kéèyàn dáadáa yóò rọ̀ mọ́ ẹni ìjà àti ìgbìmọ̀ àti ìgbìmọ̀ náà lẹ́yìn lẹ́yìn tó mọ̀ kàn fọ́n ti fọ́n gbọ́dọ̀ wọlé àjẹpẹ́ tí ìtọ́ rẹ̀ ẹ̀yìn ọ̀tọ́ mẹ́rin ọ̀gbọ́dọ̀ rẹ̀ ìyẹn kọ́ sọ pé ẹ bá fojú ní yóò nínú ẹ̀rọ ọmọ akẹ́kọ̀ọ́ mi màá láìpẹ́ tẹ́mọ̀ pé ọ̀ ẹ̀kọ́ ìwọ̀n ìyẹn tẹ̀kíníkì jẹ́rìí ṣe ìmáàmù kàlàbíyà lákòókò dáwọ̀ wọ́n ní gíláàsì ní yúnífọ́ọ̀mù ní ọ̀tá ìlú òwò lọ́mọdún wa lọ́mọdún mẹ́ta lọ́mọdún mẹ́rin wọ́n pa wọ́n tún pé wá ní wọ́n pa ọmọye wá ní wọ́n ẹ̀ lọ ìbòjú ìgbàkejì ní èèyàn jẹ́ wọ́n tàbí àlejò àìkọ́ ìdí wọn wà tí ò ní jẹ́ bí ọ̀ràn yẹn dáàmà fún wọn ní nǹkan dáàmà fún wọn lórí òkòlò sílẹ̀ tó ó ti jẹ́ ìwọ̀n ọlọ́ọ̀ta àlàáyé.

wọ́n ní ìdẹ̀rí ibi àfẹ́sí ìtàkùrọ̀ àti ìpàṣẹ. ìyẹn náà ti àwọn ìhàn náà àti ìbẹ̀rẹ̀ gbogbo ìjọba jáde ló lẹ́sẹ̀ náà ní pẹ̀lú bídíà ìṣe gbogbo ẹ̀kọ́ ní kò sí ìwé ẹ̀kọ́ ní kókóró bídíà bídíà yìí náà nìyẹn ẹ̀mí ẹ̀mí wọn náà ní pé wọ́n kú lóde wọn kú lóde àti dọ̀là náà ni wọ́n ní dọ̀là àdùn nígbà tó ń dọ̀là àdùn kókóró náà àyà fún àyè wọn pé dọ̀là àdùn ní gbogbo ẹ̀mí kókóró ẹ̀mí ẹ̀dá ọ̀dà ẹ̀tọ́ kí o tánì tó ní aláwọ̀mọ̀ ẹ̀tàtàlà máwì wà ilẹ̀ ẹ̀ka àwọn ọkọ̀ wọn láyé àdá tí gbogbo àwọn ilé náà ti bìí gbogbo wọn jẹun bíbí àjò àbí ẹ̀tọ́ kí o tánì tó ní ọ̀tọ̀lọ̀lọ̀ ọ̀tọ̀lọ̀lọ̀ alàdàmínà mọ́hàmmadì wà láyé aláwọ̀mọ̀ ọba tó tó bí lẹ́yìn àbúrò tó tó sáré àlùwàlà ẹgbẹ̀rún gbogbo wọn subhanallah ẹ̀kọ́ ọlọ́run pé sílé àbí alẹ́bíwá sọ́dọ̀ báwa ní ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ yẹ ẹ̀kọ́ àlọ́tí tó máa fẹ́ ẹ̀kọ́ fún ilé ó ti kalẹ̀ màmá mọ́kọ̀ tó máa fẹ́ ẹ̀kọ́ ńlá ń bẹ mọ́kọ̀ tó máa fẹ́ ẹ̀kọ́ fún ilé ń bẹ tí ó yẹ kó kí àwọn ẹ̀kọ́ yẹn ní láwà ní. dání ìsìn àbá yìí ó ní ọmọ mi kékeré ọmọ mi kékeré nìyàwó ẹ̀rọ kò sí ìtumẹ̀ ó tún ẹ̀kọ́ kọ́ lọ́mọ tó dàgbà àlọ́tí tó máa fẹ́ ẹ̀kọ́ fún ilé wa sọ́lọ́ máa wà ní ìwòsàn ọ̀dẹ̀kọ́ máa fẹ́ ẹ̀kọ́ ńlá wa ṣùgbọ́n

sáré bí àwọn àwọn abayíyà alìgbé bí àtẹ̀wé sáré bí àtẹ̀wé ìwé bí àtúntò sáré bí àtúntò ìwé bí àwọn ilé kankan kan náà ti bẹ̀ dáńtò ẹ̀yẹ bí ọ̀yà kọ̀ọ̀kan tòlú máa báyìí kúrú ẹ̀sìnbẹ̀ lórí ilẹ̀ ayé káàbí ẹ̀sẹ̀ gángbélé ẹ̀sẹ̀ ńlá àdúyẹ ẹ̀sẹ̀ kékeré gbogbo kúrò ìṣẹ̀lẹ̀ àlọ́ ẹ̀kọ́ ní ìlú ẹ̀ àwọn àti wá kúrò ìṣẹ̀lẹ̀ àkóyè ìṣẹ̀lẹ̀ àlọ́ kan náà gbogbo ìlú wọn ti àdánwò nígbà gbogbo ọgbẹ́ tó ti díà káàkiri ni wọn àgbọ̀gbọ̀ ọgbẹ́ tó ti díà fún ẹ̀yìn káàkiri wọn bá ń tara àbúrò àtẹ́lẹ̀ mi ìtọ́sọ ni torí ní àwọn tó ti díà pẹ̀tẹ́tẹ́ káàkiri wọn bẹ̀ dáadáa dídí àwọn tó máa ń dìbò àwọn tó ti díà pẹ̀tẹ́tẹ́ dídí àwọn tó máa ń dìbò wọn bẹ̀ dáadáa bí àwọn tá a máa tóbi wọlé ẹ̀ka pé ó jọra yàn pé wọ́n mẹ́rin ẹ̀wà fún wa wípé dọ̀láàlì ti mí ẹ̀ wọ́n mẹ́rin ẹ̀wà pé dọ̀láàlì nìkan ẹ̀bọ gbogbo ìgbà náà máa lò tí ọ̀bá ti ní mú wá àjẹ́ ti pé ní táwọn àwọn wíìlì yóò nílẹ̀ padà pé pé dọ̀láàlì yìí ó ń túmọ̀ sí túmọ̀ méjì láàrú ọ̀hán ó ń túmọ̀ sí ẹ̀bọ gbogbo ó túmọ̀ sí níta ní wàkú ìlàbídà àti ńdọ̀là ara táà ní ti hábàrù dandan náà gbọ́dọ̀ pẹ̀lú méjì nìyẹn wà á fẹ́ràn yẹn tọ́tẹ̀ ẹ̀rù yẹn táà ti gbọ́dọ̀ sáfù tó nípa báyìí bẹ́ẹ̀ bá ti ní foundation tó bá ti ṣe wọ́n ilé jọ kan lé lórí yọ wọ́n lọ́pàá tí a máa lọ sí ìjà òkú ilé yọ kà fara ní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ó ń tún wa lẹ́sẹ̀ níbi ká máa fẹ́ tẹ̀lé tẹ̀lé ìdíbò ó tún wa lẹ́sẹ̀ tẹ̀lé wọ́n darí wa lọ bí ajẹ́kọ̀rọ̀ tí mo tún máa nígbà tí mo rí wọlé ìwọ̀n dá ní wọn kí ló lọ fún ẹ̀kọ́ ọlọ́run dára láì náà. oníbèrè wọ́n ní ìjẹ́jẹ́ àfihàn ìṣe sí àwọn aláàtọ́wọ́ sí àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn sáyẹ̀sì láti pé ìpínlẹ̀ àwọn ọmọ ILIS àti àwọn Boko Haram wọ́n ní Yemen àti North. ìpínlẹ̀ bẹ́ẹ̀ ni ìyá lọ́wọ́ sí àdájọ́. oníbẹ̀rẹ̀ náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń lò ní àwọn òyìnbó tí ìtọ́ka tí wọ́n ti wà nínú àlùfáà gẹ́gẹ́ bí kí a fi tẹlifíṣọ̀n ṣé àwọn mùsùlùmí kò tí ì ṣe àfihàn lórí ilé. ok bẹ́ẹ̀ ni wọ́n bèèrè sí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ ká mọ̀ pé báyìí àwọn ẹ̀ka sáájú láti máa ṣe nǹkan yẹn àwọn adé rẹ̀ táwọn ti bèrè sí bàbá tí wọ́n wà lọ́wọ́ tí ó gbà sí ẹ̀ sí ìlẹ́nà àlùkò àárín wọn ní pé táwọn mùsùlùmí ò sí ìtàgé ìlú mẹ́ bẹ́ẹ̀ ni a àti nípa ti ìta àgbà àtúnlọ àtúnlọ gbàgbé àwọn náà ti kún ọ̀nà ìlú àná fún àlọ́ òwe máa ń jí báyìí wọ́n ti kún lọ́rùn padà gbogbo àwọn kọ́ńtì islamic tó ń dìde tí ó jí sunday plant jìnnà dáadáa pé àwọn náà ń tajẹ́ àwọn náà ń tajẹ́ tí wọ́n bá lé wọn ní wọn tó bá lé wọn ti kú lẹ́mẹ̀ àwọn wọn bá bẹ̀rẹ̀ àwọn wọn parọ́ lọ́bẹ̀ wọn lọ kọ́ fún wọn gba gbogbo ìjọba rẹ̀ wọn bá ti kú ìjọba wọn ojú iraq ti dání iraq owó ti dání sí gbogbo jábẹ́ àti ìtàn tó nípa báyìí àyè láti máa wo àlùkò àárín ká máa rò ní ká máa rò ní ìbílẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tí ń bẹ níbẹ̀ pọ̀pọ̀pọ̀ tí ó sì gbé àyẹ̀wò máa dẹ́gbọ̀ mọ̀sánmọ̀ tó lọ́wọ́ àyẹ̀wò náà tó gbà tó máa bá ní olú náà tó ká máa ojú ẹ̀yìn tí ọ̀tá ń bẹ ní àbá ń ta yí bàbá rẹ̀ bẹ́ẹ̀ kó sì bí ọ̀tá ń bẹ yóò sì tọ́jú ní ọ̀pọ̀lọpọ̀ wa ní bọ́bá plant máa plant ọ̀tá náà wọ́n máa plan àná pé mọ̀ kọ́ ní mọ̀ kọ́ ní a máa kọ́ ní mọ̀ plan tó lánàá máa ń gbé ẹja ti bẹ́ẹ̀ jẹ́ ọ̀ ti dá a bẹ́ẹ̀ náà yọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wá nǹkan mi tó a ti tó lánàá mi a ń láti ta ikú láti máa bẹ lọ́wọ́ wa pé ó dúró jù wá ó sọ wá di ó mọ̀ tí ó wà níwájú nínú ẹ̀sìn tí ó kò má níwájú ní ètò àyè ikú tí ìjọba tí wọ́n ti yẹ báwọn ìlú ti yẹ ó jẹ́ nǹkan rere àlọ́ àwọn mùsùlùmí fẹ́lẹ̀ jí wà já mọ̀ ṣùgbọ́n ẹwà tí wọ́n ń pàdé lọ́bàá wọ́n ti rìn àjò ààrùn wọ́n lè wọ́n dà wọ́n bá nǹkan yẹn jẹ́ sọ àwọn náà máa dáhùn wọ́n fẹ́ ẹrú torí pé táwọn náà bá bá wà àwọn onílò ń fi jáde pọ̀ ju wọn nílò wọn tí wọ́n ń lò fún àwọn ìjìnlẹ̀ ṣígbọ́ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ wọ́n kò dáadáa wọ́n lè yí bàbá tẹ́ tí kú ìmọ̀lẹ́fẹ̀ ìlú ẹ̀sán lọ́wọ́ rẹ̀ mọ́tò àkọ́kọ́ tí wọ́n ti láyé ọdún wo ó sì ní iye tí ti ní kan ibi fọ́ ọjà nígbà láàrin àjẹ́ ó ní ibi fọ́ ọjà ìyá ti fi kọ́kọ́ ti káàjá yìí ókè ibi fọ́ ọjà ìyá ti káàjá yìí ó sọ olóṣèlú ní tú ọ̀sẹ̀ díẹ̀ àbí òṣùwà ní ọ̀sẹ̀ mọ̀ ẹ́ ẹ́ tú ọ̀sẹ̀ tó ti kú ọ̀sẹ̀ ó ní olóṣèlú tú ọ̀sẹ̀ díẹ̀ kí a ti rọ́bà fi ìlú káàjá yìí ó kì í fún àtúwọ́n láti káàjá yìí láìsọ ọ̀sẹ̀ díẹ̀ àwọn olóṣèlú wọn láwọn ìbò kí ni wọ́n fi sí tí kọ́kọ́ lọ náà ìpínlẹ̀ ọkọ̀ lọ náà Ah, tó ń lè rìn ẹ̀sìn lẹ́yìn èèmù náà jọ kẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ mọ́ mi ìwé ilé tí mo èbó lọ́jọ́ mọ́ ẹ̀ eh, lamẹ́ríkà mọ́ èbó ẹ̀ bíríjà mọ́ èbó gbogbo wọn làwọn ẹni ah, wọn ò ṣe pépé wọn mọ́ tó bá náà àyàn china gbogbo wọn làwọn ẹni wọn ajọ pàdé pàdé kẹ́kọ̀ọ́ pàdé kàmbódíà malaysia gbogbo wọn ẹ̀dá kò sí ọpọlọ tí a kó sí ya lọ́lọ́pàá tí a fi sí lágbà náà tó rẹ̀ yà sí ìyàwó wà ní ìlú àwọn bá ti bẹ́ẹ̀ wọ́n ní lọ́pọ̀ ìjọ ní òkú ìjọ kí ló dáwọ̀ tó kò lè ní tí ọ̀jẹ̀ á lè gbé lè náà sọ̀rọ̀ a lè gbé ìtẹ́bàtẹ́lẹ́ tó sí ní wọn wá ní ìgbà yìí wọn ò lè jó tó gbà ẹ̀jẹ̀ wọ́n lè wọ́pọ̀ pẹ́ náà ìdí kan lọ́dọ̀ gọ́ọ̀mẹ́ntì dọ́wọ́ tó wọ́n pé àwọn ń káàkiri àwọn ọ̀dẹ̀ ti kẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kọ́ wọ́n ti kú pítà ọmọ brazil wọ́n bá tẹ̀kú wọ́n bá tẹ̀ wọ́n tẹ̀lé lọ́dọ̀ ìrẹ̀wá sí nàìjíríà tàbí tí wọ́n pa. kí wọ́n tẹ́tí tó wá ń gbé gbogbo bọ́ọ̀sì òkú àárín ní ìpín nàìjíríà táwọn àríkọ́tò nàìjíríà lẹ́jọ́ àtàlẹ́ lẹ́yìn àbí láti kú tàlẹ́ lórí lọ́wọ́ yẹ́ pé gbogbo gbogbo kọ́ọ̀sì ìjẹ́ ń lọ wọ́n ní ìwé ìlú wa tí wọ́n fi láti ìpínlẹ̀ òkú wa àwọn yunifásitì wa nàìjíríà ń bẹ àárín gbogbo wa kọ́ọ̀sì àárín ìlú kí ló dà àárín ìlú lónìí ẹ mọ̀ pé nítorí wọ́n jẹ mọ́ owó tí ó jáde wọn ò yá máa ṣe gbogbo báyìí ti lọ jẹ́ sọ́ọ̀dì bí tí òkèlè wọ́n ti pọ́n láyé ẹjọ́ àwọn ọ̀sẹ̀ àtàbẹ́ mú tó gbogbo ẹgbẹ́ wọn jà lọ ìdí ìṣèwádìí ló jẹ́ pé ìjọba ayé tí ó bàbá àwọn ìlú dábí pẹ̀lú àwọn ìlú ní àwọn alágbára ayé ní ẹ̀kúrò títí ìkájáde àdúgbò fún ọgbọ́n ìwẹ̀ ọwọ́ dára ní wọn tọ́ba dára ní wọn ọmọ àtẹ̀wé lọ ní èkó láyé mọ́gbọ́n ọ̀gbọ́n ẹ̀rẹ̀ bá wọn gbé pé tọ́ba bá wọn jà náà ní gbangba bí tòbí wọ́n wà pàdé ìlú lábàkà wọn òṣèlú ìlú dàwọn ìmọ̀ bí àwọn ọ̀gá ọ̀tá rẹ̀ ọ̀gá ọ̀tá wa náà làwọn ẹ̀ àwọn áfíríkà yìí àwọn ọ̀gá wa ìwọ̀n ọ̀tẹ́kọ́tà padà áfíríkà yìí lódùdọ̀ tó nípa báyìí níta ẹ̀rọ yẹn kó tó wà níyẹn gbogbo ọmọ tó dá lọ́dá lọ́dá nígbẹ́ náà lọ́dá gbogbo àwọn àgbàdo ń bí bẹ́ẹ̀ pé káàbì dàgbà káàbì dìbẹ́ náà bá àwùjọ wa tó wọn náà lòkùn àti wọn ní ní àjẹ tọ́lọ́ bá wà yìí máa rí àwọn tó bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ẹ wá ti rí díẹ̀ láì wú ìbílẹ̀ mọ́ lọ ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ nínú àjọ àgbàgbára rẹ wọ gbogbo ọ̀dà tí ìdáhùn àti àwọn mùsùlùmí dáhùn gbogbo táàbì máa rí tó yẹ ká ti jáde nínú ìgbà yìí táàbì máa rí tó yẹ ká ti jáde nínú ìgbà yìí ọlọ́wọ́ bá tó tó náà oníbẹ̀rẹ̀ ìpínlẹ̀ ni a kò lè dàgbà wọ́n ní kéde ìdájọ́ ẹni tó ń sínú islam ìgbàlúgbà tó dàgbà nígbà ṣọ́ọ̀ṣì lọ wọ́n lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ̀sà tó máa wá lọ́wọ́ sí islam ọ̀rọ̀ tó wá pa wá tó pa ìsìn islam wọ́n lè dàgbà sí ní ẹ̀sìn lọ́wọ́ pa ìsìn islam. olùwé ńlára bí ẹ tí ò bá gbọ́ ẹni náà máa ń lọ gbogbo ìwádìí ọlọ́dún ọlọ́run ti alẹ́ mọ́ra wáyé mọ́ mọ́ wà fi balẹ̀ bí wọ́n bá gbọ́ bá wà ní mọ́tà sí pẹ̀lú àdánwò àdókòwò àdókòwò fọyọ sílẹ̀ ní kíákíá kó sì kéde ẹ̀jẹ̀ kó sì kíákíá lọ́la yà kọ́ wá sí wọ́n dára yẹ kí wọ́n padà kọ́ bẹ̀rẹ̀ fẹ́ wa mọ́ ọ̀la lè pẹ̀lú lọ́rọ̀ mọ̀ àti gbé wa ó yẹ kí wọ́n bọ̀ padà ṣùgbọ́n inú pé àwọn ìdájọ́ kan ti tẹ̀lé lákòókò yẹn wọ́n yẹ kí wọ́n máa tó kó ìlú ìsìlámù yẹn lákòókò wà tó kó ìlú ìsìlámù yẹn bàbá ẹ̀ àbáwọn òbí ẹ̀ káwọn àbáwọn àbúrò ẹ̀ wọn ẹ̀ tó ìdájọ́ ọ̀pá ẹni tó kù ní jogún wọn kò ní jogún wọn pàdé pín àwọn dúkìá àwọn ẹ̀yẹ lórí bí kì í tẹ̀lé ti wọn. wọ́n lè nígbó náà lọ́ba kú lákòókò yẹn àwọn náà ní jẹ òògùn ẹ̀ lákòókò yẹn ṣùgbọ́n oríire ni fún ọgbọ́n lọ ó ti padà wọ́n kò ti padà yìí ronú nǹkan tó fi ọlọ́lá lákòókò tí òfin ní ẹgbẹ́ tó fi ọlọ́lá lẹ́ẹ̀kejì olùdókè ọlọ́yẹ ronú tó ti fi ọ bóyá ibi olùdókè ọ bóyá ní àárín olùdókòjọ ọ̀sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n náà bí àárín olùdókòjọ ló ń lọ sí tẹ̀síwájú nípa ìmọ̀ nípa ẹ̀sìn yìí ẹ̀sìn mímọ̀ ẹ̀sìn Islam ìrèlé gbogbo ti láì láyọ̀ bá o pa iná yóò kò kí wọn pa iná máa lọ lé kíw ọjọ́ kan lẹ̀ àwùjọ méjì máa lọ lé kíw ó rí bí ìwọ lọ́ọ́ gbadé ẹ̀sìn ìgbẹ́ tó bá máa kí ní ọgbà ní sọ́kànnù mọ́ ọlọ́pọ̀ òṣèlú ìṣòro ṣùgbọ́n orílẹ̀ yóò jẹ́ tẹ̀lé abẹ́ náà sọ́kàn ní ibi ọ̀ka rẹ̀ ṣùgbọ́n kó ló bá gbádùn dáadáa ọkọ̀ máa tún máa èdè náà sọ̀rọ̀ ọ̀gbọ̀n ní tàbí sọ̀rọ̀ ọ̀gbọ̀n tàbí àǹtà alẹ́ ní ọ̀yẹ́ ìgbàgbọ́ alẹ́ ní wọ́n lọ́pọ̀ ọdí wọn ká bá jà lórí tí wọ́n bá ti pẹ́ nígbà tí èèyàn jẹ kankan bí ọ̀gbà tí ó dìlẹ̀ nù ẹ̀ wọ́n ní ọ̀jẹ̀ nílé lára yòó ìmíràn ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹni kí ojú ọ̀hún ti máa máa yẹ ọkàn ká ní ọ̀pọ̀lọ́ ní wọ́n á lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ tó